حبيبي كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún ọlọ́run ọba Allah a ń ṣe ọlọ́run ọba a ń dúpẹ́ fún ọlọ́run ọba tí ó ti tó lẹ́nu tí àwọn wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àwọn wà lọ́wọ́ pẹ̀lú agbára ọlọ́run a ti ń sáájú ọlọ́run níbi aburú ìfẹ́sì àtàwọn ọmọ rẹ̀ tí ọlọ́wọ́ bá aláà kó mọ́ lè sàkójì ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wọn ìṣẹ́ ọlọ́run ọlá ọlọ́run àwọn ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run anábùwà Muhammad ọba àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ mo kí gbogbo àwọn ọmọ lọ́kùnrin àti lókèrè gbogbo apáta alọ́lẹ̀ máa ń pè tọ́jà jù nínú ọ̀rọ̀ tí ìmọ̀ jò kó gbọ́ tó sáfàní fún yà ó náà ní tọ́bá ní ṣe pẹ̀lú àlùfàá ọ̀nà tọ́jà jù tí ìmọ̀ ń tọ̀ lábàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé àtàbàlẹ̀ ìṣẹ̀lẹ̀ òun náà lè tọ́bá ní bá ṣe é pọ̀ mọ́ súnà òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti ń ṣe ní ìwọ́ ṣe ní àwọn ètò ayé àti ètò ẹ̀sìn wọ́n padà lè rí kéwú lọ́dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam bí anábì kọwọ́ sí ẹ̀rọ pé bẹ́ẹ̀ bá ti yá ká nábì tí tún náà lókùn tó yọ máa wá ní ayé abẹ́lẹ́ ọ̀pọ̀lọmọdé ayé apá wọn gbogbo tí wọ́n ti gbé kalẹ̀ fún wa lẹ́sùn tí wọ́n àṣàkẹ́ ààrin wọ́n ìpè lẹ́sùn bíbí àwọn ọmọ sí kíni ni wọ́n máa ń pè é bíbí àná ni àgbékalẹ̀ ṣẹ̀tọ́ tó gbé kalẹ̀ fáwọn ẹrú ẹ̀ lẹ́yìn ìgbàsọ́nà ní gbé kalẹ̀ gbogbo gbogbo bíbí àyí ni wọ́n máa ń pè ní àlọ́lára bẹ̀rẹ̀ sùn wọ́n máa ń pè ní àdájáàlẹ̀ gbogbo àdájáàlẹ̀ pátá ló máa ti pè lẹ́sìn fún wa tó àlẹ́ yìí fún wọ́n ní èèyàn gbà dáadáa lélẹ̀ àwọn iná ọlọ́run fi ṣàṣọ àrà dáadáa tó gbà náà pé àjùṣe náà lọ ẹni kọ̀ọ̀kan wọn kọ́lọ́ mọ́ṣọ́ wa lọ́wọ́ náà gbogbo ìdí bẹ́ẹ̀ lọ́wọ́ wa nínú ṣèkìyà òlùgbẹ́dà mùkáfẹ́ra wọ̀gẹ́rù mùkáfẹ́ra wọ́n lọ́mọ́ṣà ìgbà kó fẹ́ kọ̀ọ̀kan gbogbo ìtẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn náà sáàfin jọ́sìn fún ọlọ́run ọba wa lọ́sàn àdúró kọ́lọ̀mọ́sà ìgbà fún wa àtàbàt àtọ̀dọ̀ ọlọ́run àtìsẹ̀kọ́ọ̀mà látọ̀dọ̀ ọlọ́run àtàwùfíìk ìdáyẹ̀tọ̀ tàwùfíìk kọ́lọ̀mọ́ wa aláwọ̀ lékè yẹn gbọ́rọ̀ kọ́lọ̀mọ́ wa ń ṣe rọrùn fún yàn láti lò ó kọ́lọ̀mọ́ wa gba lọ́wọ́ yàn ọlọ́run nìkan lọ́ba tó ní àṣà ìlọ́dọ̀ abẹ́lọ́ náà nù rẹ̀ mọ́jà àwọn ọ̀dọ́ kàtàkù lórí ìbá àgbẹ̀bí ṣe gbé kalẹ̀ a máa ní sọ̀rọ̀ a máa gbọ́ ìkókùgbọ́ púpọ̀ èèyàn máa gbọ́kọ̀ púpọ̀ a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn challenges nínú ilé ládùúgbò láwọn mọ́sálásí ẹsẹ̀ sọ̀rọ̀ àlẹ́mọ́ Muhammad sallallahu alaihi wasallam èyí tó pọ̀ nínú àdúrà rẹ̀ ni wọ́n bá hàn lé màtí wọ́n dá aláàmù adé aláàmù àti wọn mọ̀ ní wọ́n sọ ìbá mi tí wọ́n mọ̀ ní torí pé wọ́n mọ̀ ẹ̀rọ mayá mi ní aládàmú àti ní gbogbo kàràkàrà rẹ̀ òfin gbogbo wa bẹ́ẹ̀ kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìtumọ̀ ní ìgbéyàwó láàárọ̀ yìí òun náà ní التوحيد وفضائله وفوائده tawhid kí ni wọ́n pè bẹ́ẹ̀ àwọn ọjọ́ wo lọ́wọ́ fún tawhid lẹ́yìn náà àǹfààní wo lọ́wọ́ fẹ́ni tó bá ní tawhid sẹ́rí àtawhid yẹn ó wọ́n látara wáhádá ìwáhídú tawhid ìgbọ́ ọlọ́run ìmọ̀ ọlọ́run lọ́kan ìṣìn ní ẹ̀tọ́jọ́ àwọn èèyàn gbàgbọ́ náà bá ń bẹ òun nìkan náà sì lọ́lọ́wọ́ lẹ́yìn náà èèyàn wà gbà pé ọlọ́run bá yìí nìkan lọ́yẹ kí alọ̀lẹ̀ mà ikú nìkan lọ́lọ́run èèyàn wà gbà pé ọlọ́run bá yìí nìkan lọ́yẹ ká máa sùn. àtàwọn èèyàn ẹ̀rọ ayé àmì ẹ̀sẹ̀ wa ó wọ̀ ní máa. هناك عمل ذات من التوحيد والعقيدة التوحيد هنا لا من ذات عقيدة هنا من ذي هذه السوكة لبولوك أولا عقيدة الإسلام العقائد المنكثرة العقيدة الإسلام اليوم كان الإسلام nípa ọlọ́ ẹ̀wọ̀n كيف léṣà ní خلق الله الكون وما فيها أو وما فيه من السماوات والأرض وما بينهما والإنس والجن لتحقيق التوحيد بعد ذكره هو لما تريد يريد الكلام gbogbo alamọ̀ pé sọ́mà ọwà lókè wa àwọn nǹkan bẹ nínú sọ́mà tó lọ́wọ́ bá kó sílẹ̀ èyí tá a mà pé tá a mà àwọn nǹkan bẹ lábẹ́ ẹ̀mẹ̀ tó lọ́wọ́ kó sílẹ̀ èyí tá a mà pé tá a mà àwọn nǹkan bẹ láàrin sọ́mà sílẹ̀ èyí tá a mà pé tá gbogbo ẹ̀ pátá ọlọ́run nítorí kálíkì di tàwíìdì rẹ̀ torí tàwíìdì torí imáàni ìkan ọlọ́run ìmọ̀lọ́lọ́kan ìgbọ́lọ́lọ́kan ìṣẹ́lọ́lọ́kan lọ́lọ́run ti dágbé kó kan àwọn òbí láàrin náà ṣẹ̀tọ́ àrọ̀ jí ọlọ́run bá ní wọ́n máa bọ́lá fi náà sábà wà sí wọ́n láàrùn wọ́n máa bẹ́ẹ̀ iná máa dá ìbí ọlọ́run bá ti ṣe ní sọ́mà àtìlẹ̀ torí àdá nítorí eré àwọn ọlọ́run òṣèré débẹ̀ àṣìdáwọn tó wà láàrin sọ́mà àti ilẹ̀ kan wá ṣeré àwọn ìdájọ́ adáyẹ sọ́mà àti gbogbo tí ń bẹ nínú ẹ̀ àti ilẹ̀ àti tí ń bẹ nínú àti tí ń bẹ láàrin sọ́mà àti ilẹ̀ ọlọ́run bá ní kìí ṣe pé eré la ṣe lábìlá ó ní ní pàtàkì kan lábìlá ọlọ́run bá wá dá àwọn èèyàn àtàlìjànú ó dá wa sí eré ilẹ̀ ọwọ́ àtàwọn ẹ̀fẹ́ bá ti wálé ayé kò sí ìsinmi àtàwọn sí ilé ayé tàwíìdì ìlàtòrí ìwálé ayé tàwíìdì làwọn ìyẹnjú ilé ayé tàwíìdì ni ìdí pàtàkì lọ́wọ́ fi dá wa ó dá wa nítorí tàwíìdì káwa máa fi ọlọ́run ká máa yin ọlọ́run ká máa pe ọlọ́run ká máa bẹ ọlọ́run ká máa sin ọlọ́run ọlọ́run mi ni wọ́n máa alákòóso ìjẹ́ni náà ìfá ìlà ìyá àbùdó ọlọ́run ọba ní èmi ọlọ́run ọ̀dá àdìjẹ̀nú àtẹ̀yàn ní ìwà dá wọn fún kankan ní ìtorí kankan dá wọn ilẹ̀ àdìyà àbúdó tí ìbá jẹ́ pé kán máa wá sìn nìkan ilẹ̀ àdìyà àbúdó ní التخفيف النبي يأخذ إلا ليعبدوني إلا ليعبدوني mo dá gbogbo ẹ̀dẹ́yàn àti àlìjànú àtàwọn nǹkan tó lọ́wọ́ bá dá fáwọn èèyàn àtàlìjà tó dé múlò fún wa torí àyà kan tó wọ́n lọ́wọ́ lọ́wọ́ lẹ́nu alákọ̀ọ́lẹ́kùn mọ́tẹ̀lẹ̀ àbùjọ ní a ọlọ́wọ́ bá ní gbogbo tí ń bẹ ilẹ̀ pátá ọlọ́wọ́ bá ní mo fún ní ẹ̀yọ́ èèyàn àtàlìjà mi fún ní kẹ́ lò ó kẹ́ gbádùn ẹ̀ omi bọ́ọ̀lẹ̀ láyé àlẹ́jà máa àwọn ẹja àti gbogbo àwọn nǹkan ewébẹ̀ gbogbo tí gbẹ lẹ́yìn ilẹ̀ ní sàǹfààní atẹ́kùn ní ẹ̀pẹ̀ ní òkúta ní irin ni gbogbo tó wà lẹ́yìn ilẹ̀ padà ọlọ́run mọ̀ dá afẹ́ ìlómi èèyàn ó lè bàjá yọ ọrùn fún wa títà àkíkè tàwí kájí láǹfààní láti mú tàwí nì ní níṣẹ́ ẹ̀kọ́ tẹ̀síwájú ẹ̀yọ́ mọ̀ yá mi لأجله خلق الله كل شيء nítorí tàwọ̀fíìdì ọlọ́run ti dágbé mú kan ló fi jẹ́ pé ẹ̀sìjẹ́sẹ̀ ti wọ̀n náà nítorí ní ọlọ́run dá nítorí tàwọ̀fíìdì àwọn tó bá gbọ́lọ́ ọba gbọ́ kọ́lọ̀ ní ìwọ̀n sínú àlùjánà àwọn tí wọ́n bá ní tàwọ̀fíìdì kọ́lọ̀ ní sọ̀wọ́n kalẹ̀ sálùjánà àwọn tó bá ní tàwọ̀fíìdì kọ́lọ̀ ní ìwọ̀n sínú náà àwọn ìgbẹ́lọ́run àwọn tá a tún kú ọ̀rọ̀ tó wá fúyẹ́ díẹ̀ ìdájọ́ díẹ̀ nítorí pé nínú ọlá àyàfó ló bẹ́ẹ̀ lọ kọ́ni bẹ́ẹ̀ lọ má fi wọ kọ́ni ọlọ́run bàbá mo sì lágbára tó yẹn ìmọ̀ yí ọkàn padà mo sì ló fúyẹ́ díẹ̀ àwọn tá a tún kú àwọn tó ti mú ráwọ̀ mọ́ta ọdún ìdìbò tí wọ́n sì gbọ́ yé tí wọ́n sì mọ̀ ọ́ òkúrè. tí mo ṣe ń jọwọ́ fúlé díẹ̀ pé àwọn ti mọ̀ nítorí wọ́n kò ní pé kó láti fún lérí ẹ̀ nítorí pé ọlọ́run bá nípa tó ara rẹ̀ yóò yí ẹ̀mí ṣe tọ́wọ́ kù láti tọ́wọ́ kù bóyá torí ọlá tó dé èyí ti kó lọ́ta wí bóyá torí àdáwò èyí ti kó lọ́ta wí. Àbáwa Sùfìyà Káwọ́rì ọwọ́ ní Hajj ọwọ́ àdọ́wọ́ rẹ̀ lẹ́ Káàlàfà tí kàlùkù tọ́ra dúà. بعد العصر أقوى سبحان الثوري هو بلس السكون هو السكون هو السكون هو السكون مصدر الكريم يجيب في الموسى العصر هاني وجبي أوليري هو السكون شيخ سفيان الثوري كيلو نفسي يكون أقصى باي يكون يفوق سيد الله هو الشيخ هو الشيخ ọlọ́wọ́ mú koríko kékeré kan ní àwọn koríko tó wà ní eré ilẹ̀ ọwọ́ ní iṣẹ́ ní koríko yìí fẹ́rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ó ní koríko yìí tá a bá tún wọn koríko tó wà ní ayé báyìí tó sórí tí a fi koríko yìí kéré ó ní abu rahman àbójúkú ọlọ́run ọba ọlọ́ gẹ́gẹ́ bí ilé ayé ẹ̀ṣẹ̀ tó ń wúlò pọ́pọ̀ tó ọlọ́ gẹ́gẹ́ bí koríko tó mú lọ́wọ́ yìí àbójúkú ọlọ́run pọ̀ ó lè yẹ kí ولكن أخاكم الأسلب التوحيد onídé pàmílẹ̀ kún ní pé bóòlù ọlọ́run ṣe ní gba ìbò tó wù mí ní tó jáde láyé kí lè mọ̀ náà kó lè ń ta òfin bóòlù àwọn ìgbà tàbí lọ́wọ́ lọ́wọ́ ìyà kò sí ìdùnnà mọ́ ilé ayé òdòdó ọgbọ́n mú yà sàárè ìfẹ́ ìlọ òní rọrùn ilé àlùkè àmọ̀ ní rọrùn ọ̀làjì ni ó sì lẹ́tọ̀ọ́ kóso wà ó sì lọ rọ̀sùn nítorí tàbí ìlọ́lọ́fẹ́ràn gbogbo àwọn àdẹ́gbẹ̀ náà wọlé yìí ọlọ́wọ́n bá ní wọ́lọ́pọ̀lọ́ bá àtìná fi kó lé mú mọ́tí rọ̀sùn dáa ọlọ́wọ́n bá ní kò sí àwọn ìjọ kan tá àdàdílé ayé àbíkájú ìdílé láàrin wọn àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan kama sọ fáwọn èèyàn pé ọlọ́wọ́n bá nìkan ní ẹ máa sì wọ̀jẹ̀ tẹ́lẹ̀ mọ̀tò ọ̀gúnmọ̀ ẹ̀ sí ìbílẹ̀ àtàwọn àtúkọ́ rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ tọ̀wàkí púpọ̀ eléyìí wọn ni ìbílí òun náà wá ní àwọn àwọn ìbílí ó tún wá láwọn ọmọṣẹ́ àwọn ìjẹ̀bùnú ó tún wá láwọn arinṣẹ́ tí ibi ìbàdàn yẹn jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run máa pariwo fún gbogbo ayé pé ẹṣin ọlọ́run nìkan ẹ̀jìnà sí èso tàmínà mọ́mọ́ ní hádàlá ọlọ́run ọba ní ẹni bá wù wá àwọn fi mọ̀nà ẹni bá wù ọlọ́run ọlọ́run fi mọ̀nà yóò fi mọ̀nà sí kíkí ní ilẹ̀ sọ̀rọ̀ wọ́n nínú wọn mọ̀ hápọ̀tẹ̀ ààrẹ ìgbàlára ẹjọ́ bá sì wù ọlọ́run ọlọ́run yóò sọ ọ́ yóò sì pàṣẹ sí wípé kò ní yí padà mọ́ lẹ́sìn ọ̀sẹ̀ ni wà á fi tàwí ìfẹ́ lómi yọ̀mọ̀ fi rẹ̀ ẹgbẹ́ nítorí pé ọlọ́run bá hàkà tẹ àlẹ́ ìtọ́lára ẹ àánú lẹ́kọ̀ọ́dọ̀ wa ọlọ́run bá sọ ọ́nà ìlú kádàrá rẹ̀. لأجل التوحيد ووجود الكتب ووجود التوحيد وقلنا لهم مش هما كده خلف ọlọ́ọ̀bá ni kúlé ààrẹ kìtàrí fàáàdà òkèlà kẹgbà ọlọ́ọ̀bá ni ànábì pé àwọn tàà mú síra gbogbo tí àdàbà kalẹ̀ fún pé wọ́n ipò ẹwà ní ìlà kẹgbà sí ẹjẹ́ àjọ padà síbi kẹlìmà kan kẹlìmà la ilaha illallah kẹlìmà ti tàwọn sàwọn ìgbé ìnà ọ̀rẹ́ ìdàkùn òkú sí èèyàn bẹ́ẹ̀ ó ti wà ní síra àdánù kalẹ̀ fún lọ́wọ́ nínú kùrán náà òun náà ni Allah náà àbúdá Allah na'budu illa Allah ibi àdéṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run tábọ́sì nǹkan mí lẹ́yìn ọlọ́run wọ́n pẹ̀lú ọ̀hún wọ́n láti sí ní kára fi iṣẹ́ á a sì ní fi nǹkan kan mí fún ọlọ́run pé ó lè ṣe tọ́lọ̀ mọ̀ sí wọ́n láyé ní sẹ́kẹ̀dà bá àgùn náà bá àgùn àgbàmà mi lórí la jẹ́ ẹrú ọlọ́run a ní sọ́ra wa ní ọba a ní sọ́ra wa ní ọlọ́wọ́ bá mìíràn fáwọn táàjọ́ ń ṣe táàjọ́ lórí èèyàn nítorí pé àgbàkan yóò pọ̀ gbọ́dọ̀ jẹ́ khalif kìrìtọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kìrìtọ̀ láíláí ètò wọn bá dá ọ̀gbọ́dọ̀ jẹ́ adáǹkan ẹni tó dá gbogbo ọlọ́run lẹ́yìn ọlọ́run aláwọ̀ báyìí ọ̀dẹ̀ khalif yìí lẹ́yìn ọlọ́run gbogbo tó kù pátápátá láàrin àtẹ̀yí káàrí màkàlùkù ni wọ́n máa ń pè ìdọ́nà gánà tẹ́lẹ̀ bá ti gbọ́ àrin ẹyẹ tàbí ìsàlọ́sà láyé yóò yẹ pé aláhùn báyìí náà àdìhàdì ọlọ́run bá aláwọ̀ lọ́pọ̀ gbogbo tọ́nà ń dá pátá gbogbo tó kù pátá lẹ́yìn ọlọ́run ìdọ́nà gánà tí ẹ̀kọ́ ti gbọ́n sí ìsọ̀ yíyé gbogbo olùdókòó sí ìmọ̀ sàlàyé ọba yìí tọ́wọ́dé wá ní ọlọ́run ọba àlá ọ̀dà tó gbogbo olùdókòó fọ́nà ìtọ́lọ̀ ń dání ẹni bá ti lọlé máa sábà ẹ̀mí àdá tó lọ́dọ̀ ọba adẹ́dà onítọ̀wé wọn máa pè ní mọ́ṣíríkù àṣàrákà àhàdá máa láà ọmọ kankan nínú ọlọ́run dá ọwọ́ àfi sí akẹgbẹ́ ọlọ́run láti náà pé tọ́lọ̀ ọba aláàmọ́ ṣe kíní òun láti ṣe kíní lọ́dún ṣe nílẹ̀ yorùbá àti àwọ̀ ọ̀sán àfáà sọ́nà kan tí ń bẹ́ẹ̀ kan jà abẹ́rẹ́ jà ní òṣèlú kankan tí ń bá àfáà kankan jà ìdáhùn sọ ni pé irọ́ ti tó ìrọ̀ ti lé kíni ìrọ̀ ti tó ẹjẹ́ apàdà sí di òdòdó ọbẹ̀ hàkì anzalnahu ọbẹ̀ hàkì mẹ́zà alhárùkù olùmọ̀kàlù ọba adẹ́gbà àti ìlọ́lọ́gbà ìlọ́gbà ló máa wọ̀nyẹ̀ lọ́wọ́ ní òdíkà orí orí wọn nígbà tí wọ́n ti gbọ́ ọdún pé ọlọ́run bẹ lọ́tọ̀ gbogbo tó kù táàrí ẹ̀dẹ̀ táàrí táwọn nǹkan bẹ láàrí tàgbà tó fẹ́ o ògùn jẹ́ kan bẹ̀ ògùn àbófin òṣòfò tí wọ́n lè yẹ̀ nìkan lóṣù ṣubú àbìrí àbọ́kùnrin láti sọ̀kọ́ àgbé ń bẹ̀ oníwà mí ṣáàrí lápá àti fẹ́lẹ̀ ọkọ̀ ọlọ́pàá ìgbà àti àwọn kan bẹ́ẹ̀ tó máa ń pàtẹ́kùn sí nǹkan kan tí wọ́n bá dé nígbà pàṣẹ kò sí ìjọba ní ọmọ ṣẹlẹ̀ ọmọ ṣẹlẹ̀ pẹ̀lú ìrìnàjò ìrìn ọlọ́ ma wá sáàdì ní kí tí wọ́n bá wí kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ sí ṣẹlẹ̀ rà gbogbo jẹ́ àtàrà sọ̀kalẹ̀ pátá kí ni wọ́n gbé wá láìláha ìdàlá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kí wọ́n wá sàlàyé kí wọ́n fi kí ẹ̀kúnlẹ̀ láìláha àtàwọn ìlú wọ àwọn àgbàkánì ìsìlẹ̀ gbogbo àgbàkẹ́ nígbàtà alọ́lẹ́kẹ́wó gbogbo alọ́lẹ́kẹ́wó ìgbèdáyé ni wọ́n tẹ́ ń kọ́ wa ní ibi ìgbèrè ìlú ọwá bá anẹ́gbọ́n Muhammad sàlẹ̀sàlẹ̀ ọjọ́ sí ọwọ́ sọ funfun ìròrí ìlú kirikiri láàrin wa àrẹ átàrù sábà òjẹ́lẹ̀ tí ń tẹ̀lé àjò ọkọ̀ ìjòkó ọwá ní káàkiri ọ̀sán àyè kí ní jẹ́ Islam kí ni àdébìkọ́ kọ́tọ̀ أن تشهد أن لا إله illallah wa anna muhammad rasulullah ìdí wọ́n gbé ní islam àkọ́kọ́ ilé ẹ̀kọ́ kọ́gbàgbọ́ òun náà ní kọ́ jẹ́rìí pé ọlọ́run ọba láà láàmà àbúrò ní haqqin illallah kò ṣe ní táà lè sùn tó sì lẹ́tọ̀ ṣe ẹ̀sìn ẹ̀rẹ́ yàn lọ ọkọ̀ gbàgbọ́ náà tọ́lá gbàgbọ́ náà ọ̀sẹ̀ àmà sìn àkọ́kọ́ ẹ̀sìn àkọ́kọ́ tí ó muslim kí lànà ní pẹ̀lú ìbìrí tàbí àbọ̀ onítà àwùjọ ọ̀fẹ́ kírun ọlọ́ni kúlẹ̀ ìbájẹ̀ lẹ́sìn náà àmọ́ ní olùkí mọ̀ sọ̀lá ọlọ́ni ẹ̀sọ́ máa tó gbàgbọ́ àmọ́ ní olùkí sàlúmi ní àwọn tó ti gbàgbọ́ ìgbàgbọ́ yẹn ti wà wọ́n ti kọ́kọ́ pẹ̀sì yẹn bó ìgbàgbọ́ làkọ́kọ́ foundation àkọ́kọ́ jẹ̀fà kí yẹn tó gbé blọ́ọ̀kù lé foundation tí foundation bá ti wọ́ gbogbo sí ìbátò gbogbo owó tàbí ìgbìyànjú ọlẹ́jẹ́ mọ́sílẹ̀ ọ̀fẹ́ mọ̀ nípa Islam ọkọ̀ gbọ́lọ́ gbọ́lọ́ ọkọ̀ nípa òní lẹ́yìn náà àlèkèbá wọ́n na Muhammadu Rasulullah ọwọ́ àgbà lẹ́nu gbọ́ pé òun lè ti ṣe ọlọ́run méjèèjì wọ́n pè tú ìwọ̀n méjèèjì nílò ọpapọ̀ ni kí ló dẹ́ta ní ìpapọ̀ nítorí pé ọwọ́ lè gbà sábọ́ ọgbọ́lọ́gbà sábọ́ ọgbọ́lọ́gbọ́ àmọ́gbà dábìbọ̀ sanásàlàyé ọlọ́gbọ́n olóòmùsùn nínú àmọ́wòsùn náà òṣè gbàgbọ́ yẹ lálọ́gbàgbà yẹ yọ́nà ìlọ́dì yìí à òṣè súnà ọmọ ni wọ́n mọ̀ sọ̀tọ̀ fún sọ̀mọ́ ẹni bá lóhùn òṣè súnà ètò sọ pé òṣè sáà nítorí pé ìdí mú yẹn ni muslim nítorí ti bèrè ìlú béèrè lọ́wọ́ àdébà muhammad sallá àdébà ní àtọ́ṣẹ̀lẹ̀ aláìlá ìlà wa ánà muhammadan rasulullah ọgbà méjèèjì yẹn gbọ́ méjèèjì yẹn ọ̀kan náà ní méjèèjì ìkàkà méjèèjì ẹsẹ̀ méjì oyé lèyàn fi rìn mọ́kà bá ti di pé kò sí rìn máa wàhálà ti kiri wàhálà ti kí ni àkọ́kọ́ tí ń kọ́ mú yàn wọnú Islam òkú àárín gbogbo ní àwọn òkú àríkánú Islam tàwọn ìbí ọlọ́run fi ní yá ẹ̀rẹ̀ ní àmàlú kò tí bá àríkù mọ̀sílá ó pẹ́ yí tẹ́ ti gbàgbọ́ àwẹ́wádọ̀ ọ̀rọ̀ yẹn lérí ní báyìí o lẹ́yìn ìgbà tẹ́ ti gbàgbọ́ ẹjọ́ gbàgbọ́ nígbà ọ̀rẹ́ kọ́láwẹ̀ ìjọba kọ́láwẹ̀ ẹfílà àbáyé àti àdílẹ̀ yorùbá wọ́n báyé ẹjà ìjọba fẹ́yìn ìjà àìjà àmọ́ ń sàlàyé ni àwọn ẹ̀mí ọlọ́run ọlọ́run ọmọ wáyé kí wọ́n sàlàyé ni ọlọ́run ọmọ wáyé kí wọ́n jà àdéhùlà máa ń wọ́n lọ́ta gbólé àmìyà àwọn àbá àwọn ni wọ́n rólé àwọn ànábì ọlọ́run báwọn níbi ọlọ́run ti ń ṣe gẹ́lẹ́ làwọn ọ̀sẹ̀ kí ni làwọn máa ṣe nígbà náà ti gbé tàwọ̀rí yìí dẹ́nu mọ́gà ànábì yà ní kúlù la ilaha illallah tó fi lẹ́kọ̀ọ́ ẹgbà la ilaha illallah ẹ máa wù ẹgbà bọ̀ kẹ́lí kiri ànábì yà ní ìlànà tẹ̀kúlù la ilaha illallah tó fi lẹ́kọ̀ọ́ ànábì yà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́dá yà lọ láwù kú ilẹ̀ parẹ́ ẹ̀sùn wọlé ọmọ àwọn òbíjọ káàkiri wọlé wọlé ó sàlàyé tí káàkọ̀kọ́ sí kí ni káàkọ̀kọ́ rí káàkiri káàbá gbàgbọ́ torí kankan náà ọ̀rọ̀ kankan náà méjèèjì àbọ̀ kan dùn lé sí ju ọ̀kan lọ ìyá àwọn ọ̀sán wáwọn ẹbí wa nù bàbá ẹgbẹ̀lá ìdàlẹ̀lá ìyá ẹgbẹ̀lá ìdàlẹ̀lá àfá wa àwọn ọmọdé gbogbo wa ní ó jọ níjọ tí ó jọ wọn kọ́ wà yẹn tó yí wọn ní wọn kọ́ wà níjọ yẹn o ìgbọ́ lọ́nà sáànú àwọn àwọn wáyé pé ìbẹ̀nú tó ń kọ́ ọkọ̀ rẹ̀ sí ní ti ìbẹ̀nú tó lè gíní tí ọkọ̀ rẹ̀ sí àríkọ̀ ọkọ̀ ọba àwọn jílá rẹ̀ ẹ̀dá lẹ́nà ọba àtúnra tó kọ́kọ́ àwọn jílá rẹ̀ láti jílá rẹ̀ ní bàbá ìtẹ́lẹ̀ kàtàhàrú fàyí nà sísà ó ìbàdà kan agbàgbọ́ pé àwọn kìlómítẹ̀ tàbí láka ẹ̀rọ kan lọ́gbẹ̀ẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn jájáka àìfún jáka jáka tàbátàrà ramadan ló gbé ìwádìí ìdámà pé ká ọwá ní gbogbo náà bàbá ìdí pátá àtùn sí ìjọba súnà gbogbo rẹ̀ ìṣọkúsọ̀ ló ti kiri ìlọ̀pọ̀ náà máa gbé ìṣọkúsọ̀ lọ ibi ìdádídé òun náà ní èdè ọ̀bá súnà mu àwọn òṣù ájà à ń sàlàyé ni à ń tẹ́kí ìjọba à ó sọ bá bàbá ìjà káàkiri bá àbúrò lùdà àlejò bá àbúrò lùdà tọ́ba ìdàlá ń sọ̀rọ̀ ẹ̀yẹ fún mi kò sì bá ń sin fún mi. ó ní kó láì láì lọ kó láì láì lọ wí sí tẹ́lẹ̀ ti bọ́lá rẹ̀ kó láì láì lọ. ẹni tó sọ fún kó lè kó kọ́kọ́ bọ́ọ̀lù láì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó pẹ̀lẹ́pẹ̀lẹ́. lọ́sibí dàwọn tún náà. محتاجة إلى الاقتداء بالرسول صلى الله عليه وسلم ìyẹn sọ̀rọ̀ fọ́lá kan kí ni wọ́n pè kalẹ̀ dáadáa bọ́ wọ́n pè kalẹ̀ dáadáa kò ní jókòó dáadáa tí ọ̀rọ̀ jókòó dáadáa wọ́n tó kò tó fẹ́ kọ́ sàǹfààní látara ẹni tó kò tó sàǹfààní. nínú pẹ́rẹ́ kábó tó láwùjọ wa àfọ́sọ̀dá lé ní ó lẹ́nu ìmọ̀ mọ́ṣáláṣí kan lọ tàwọn ìbìlà kọ́kọ́ òkú ẹ̀sùn òun là àkọ́kọ́ yẹjú kájọ́ máa ṣàlàyé ẹ̀rọ fún wọn torí pé ọ̀bá lẹ́tà orí ni wọ́n máa kírun dálẹ̀ ni tí ọ̀bá lẹ́tà orí ni wọ́n láwẹ̀ tí ọ̀bá lẹ́tà orí ni wọ́n lọ́mọ́ta àwọn òní kọ́lẹ̀ fún wọn wọ́n lè dá ìyálẹ̀ náà tẹ̀lé ìlú lẹ́yìn àbí wọ́n àti mọ̀lá hajj wọ̀lá ọmọlá tẹ̀lé ìlà ọlọ́run ẹ̀ṣẹ̀ hajj àti múra ní pérépéré ẹ̀ṣẹ̀ pérépéré fún ọlọ́run fún ọ̀wá gbọ́lọ́run ọba ẹ̀gbọ́ bóun ṣe rí ṣe tí wọ́n bá ṣe tani ó gba láwọn bá fi ní àtàkùn ní ṣẹ́kù sí àti kúlì ìbàdájí wọ́n ti àmà ní àṣọ́lẹ̀ à gbogbo ṣẹ́rí tẹ́yìn wọn ṣe pátá àti gbogbo ìbádà tẹ́yìn wọn ṣe ọlọ́run wọn gbà lọ́wọ́ òyìn pẹ̀lú títà òyìn ìyàn gbádùn nígbà rí ìjọba ti gbádùn ọlọ́run ní wo ọrùn ní wo àwẹ̀ ọlọ́run ní wo ọmọ ìgbàlá sí bàbá ẹ̀ ọmọ múyàn lómi ọmọ kọ́lé géwù wọ́n ní yọ gàgá máa wà ìrìn àyàn lọ́mọ́ká wọ́n ní kọ́lá àgbègbè àdúgbò àwọn lọ́ba da ojú ọ̀nà rẹ̀ tí ń yọ gbogbo tó ṣe pátá ó lè jẹ́ ẹ̀ṣẹ́ láyé o àwọn tó bá tó fún kò ní pàtàkì mẹ́rin báyìí àṣẹ́dàmù ní bí ẹni tọ́lẹ́ pé kò ṣe bá tẹ́sàn ọkàn kó búlọ̀kù kalẹ̀ ọkàn tó blọ́ọ̀kù balẹ̀ ó sì ń tò ó sì ń tò kí lọ padà sẹ́lẹ̀ àti blọ́ọ̀kù àti rúfin àti táìsì àtọ̀dà àti gbogbo ńlọ́nà òkú ní ọ̀padà sẹ́lẹ̀ ọlọ́mọdé àbá wọn ṣe kíṣẹ́ wọn wọ́n bá ṣòfò láti ń pariwo nílẹ̀ Yorùbá ibi tàwíìlì làkọ́kọ́ àwọn ọba ń jọ náà sì ní ẹ̀yìn ọba tó yé wọn náà àwọn náà máa sọ wọn ní àwọ́dù ha tàwíìlì wọ̀sọ̀rá ẹ̀rì wọ̀tọ́lá tó mọ́ sí àwọn bá àjàwó zaka àwọn gbọ́gbà tàwà nílé àwọ́lúha àkọ́kọ́ awọ̀lù ìbàdá àkọ́kọ́ ìjọsìn tàwíìdì òun náà ni ìmọ́lọ́lọ́kà tọ́lọ̀ bá ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ o ní jẹ́ mùsùlùmí má tọ́ bá ti ní ọlọ́pùpá méjì mẹ́ta mẹ́rin oye o ní jẹ́ mùsùlùmí má nítorí pé wọn ò ní orúkọ yẹn ní islam àbíkéyàn gbọ́rọ̀ aláàlá tó ní islam gbọ́ ni wọ́n tó kọ́ ọkọ rẹ̀ sí islam lẹ́yìn oúnjẹ wa máa ṣe islam tó kù ọlọ́dẹ̀ wọn máa wúlò lórí ìlànà àtòdòlà ọlọ́wọ́n bá ní àpá wọn láti ẹ̀kí náà wá sí ìpínlẹ̀ ilé ayé lẹ́yìn náà wá sẹ̀sẹ̀ tàbí wọ́n sì sìn ilẹ̀ ìyá ronú àdá ọlọ́wọ́n bá ní àlá nígbà dáadáa làwọn èèyàn ń sìn lójú dìjà pẹ̀lú àwọn ànábì ọlọ́run tàwọn ìrùbò bíyà ò dìjà ọlọ́run lọ́dá sọ́mà mẹ́rọ̀ ìgbòkò dìjà nítorí dìjà ni pé ẹ má sìn ní dáadáa má ọlọ́run tí rọ́dò yẹn ní kẹrẹ máa sìn ọlọ́run tó dáa ní kẹrẹ máa sìn irú wàhálà ti ṣẹlẹ̀ ní ẹ gbogbo ariwo adòfin àti wọn pàkà sílẹ̀ yorùbá nìyí kí ló kí lọ́ba ariwo àwọn ní ẹ máa ká dámọ́ ọba adéla ní kẹrẹ kí ni kẹrẹ máa sìn káwọn wá náà wọ́n méjèèjì ونذكره إياك نعبد وإياك نستعين ìwọ ọlọ́pìn kan tó tó lámàsù ọlọ́jú bí sọ́rọ̀ àti problem tọ́rọ ní problem jọ máa kìí lèrè ó ní problem kò lè máa ní problem rẹ̀ lọ́wọ́ títà sí ayé wọ́n yá kàdé sàáyín ìwọ láàpẹ̀ ní olùrànlọ́wọ́ pẹ̀lú àdúrà lérí problem tàbá ní iná kọlọ́pàá ti nǹkan àmì lóṣùpọ̀ ti àmúṣáàd ọlọ́nà àwọn ọlọ́dọ́ mi látara àkọ́ tí mo jọ àwọn jáde gbòógì tí wọ́n wá ti parí ẹ̀ lọ́pẹ̀lì ọba àpọ̀ lọ́nà àdá lọ́pẹ̀lì kàdébà àdáwà ẹ̀rù bá wọ̀ ládàá wọ̀lú àwọn ọba yóò wà fún wa káàkiri ọlọ́pàá àwọn ọlọ́pàá náà ni wọ́n náà fún hàtà náà lámọ̀ ìmọ̀jáde yìí ni wọ́n sọ́ọ́ nìkan ọlọ́wọ́ bá ní àgbàríwò kọ́dà àwọn tẹ́lẹ̀ ṣe jihadi ní ìgbà tí wọ́n kó ìpẹ̀sẹ̀ sí àti gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kára bẹ̀sẹ̀ tí wọ́n ń ṣe ọlọ́wọ́ bá ní gbogbo wọn láàmìwò ààrùn wọn lè mà kájọba àmà wọn láàrin wọn tọ́nà dáwà sílẹ̀ yẹn ilé problem ni ọlọ́wọ́ ni àdáwọn wáyé ayé àbí wọ́n wá sí wá mọ́kùnrin sí ìrìnàlẹ́ òbí wọ́n wá sí àwọn ọlọ́run tọ́mọ́sí nǹkan mímọ̀ wá o mọ́kùnrin sí ìrìnàlẹ́ òbí tó lè fi aláàrẹ̀kan ìmúdà fáárá pẹ̀lú mọ́jẹ̀ mú wọ́n jẹ́ múdà fáárá tí wọ́n ti ṣe ìbádà láti jẹ́ múdà fáárá wọ́n jẹ́ múdà fáárá jẹ́mù ọ̀hánẹ́yìn àwọn tó ń fún kankan mọ́ ọlọ́run ní wọ́n pèlú fún mẹ́fà ọba tó máa ń sọba sọ ní hanif orúkọ tó dáa agbo rẹ̀ ni wọ́n pè ní hanifa abu hanifa ọlọ́pàá ọmọ ọgbẹ̀rún láti yàtọ̀lù ọwọ́ tó mọ́jẹ̀ fún sí ní dáadáa wọn wá sí ilé ayé ní pé wọ́n sí lọ wọ́n sì jẹ́ ònàfà pẹ̀lú mọ́jẹ̀ fún kẹ́jẹ́ ònàfà tí ò bá jẹ́ ònàfà ìbádà wọn àti àwọn ẹ̀wọ́n ń sẹ̀sẹ̀ lé níjọba àmọ́ lẹ́sù ìdẹ̀kùnlẹ̀fà wọ́n ṣe ìkùnlẹ̀fà ọ̀kọ́lẹ̀ tààdà ọlọ́wọ́bá aláṣùmọ̀hánàwò tààdà ọlọ́wọ́bá ní lẹ́yìn àṣírákìta láyáhàbà tọ́jú na àmàlù ọlọ́wọ́bá ní ẹ̀rẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́bá ní ẹ̀rẹ́ Muhammad lẹ́yìn àṣírákìta tọ́ọ̀bẹ́ imú nǹkan ní ìmáwọ̀ ọlọ́run tó ń fún lẹ́tọ̀ọ́ wa láyé àbàtọ́ ní àmàlò gbogbo iṣẹ́ tó ṣe pátá gbogbo ẹ̀ ní ó bàjẹ́ wọ́n lẹ́tọ̀ kan náà ní ẹ̀rọ fọ́ọ̀sì rí ọwọ́ wà nínú àwọn tí ò kó ṣe ọwọ́ ní àwọn èèyàn alfáàsì rí ọlọ́run fásitì mú àhábà náà sí ilé ọlọ́run bẹ́ẹ̀ ni tó fẹ́ràn jùlọ ní bá sọ̀rọ̀ yìí ولئن أشركت إنني قال له وبطوا أني كان فيك بشكل يا الله إذا يكون به لوامي تقوم به لوامي إذا يكون فيك صدرمي تقوم فيك صدرمي gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe ojú ọbàjẹ́ nígbà ó bá dá ní wọ́n máa ní ọbàjẹ́ lọ́wọ́ ní ẹmọ́ jọ bẹ̀rẹ̀ ọbàjẹ́ kí lágbó kí lágbó ọbẹ̀rẹ̀ ṣe kí ọbẹ̀rẹ̀ dáa kí lọ́wọ́ bẹ́ẹ̀ bàjẹ́ ìran ànábì àwẹ̀ rẹ̀ zaka rẹ̀ ájì rẹ̀ gbogbo dáadáa tó sílé ayé ṣe ọlọ́run yọ gbàgbé ọlọ́run ti nígbàgbọ́ nínú nǹkan bí ẹ̀tọ́ sí ọlọ́run lẹ́yìn náà wọ́n láti ẹ̀kùn lọ́nà mẹ́rin kọ́ sí ní lẹ́yìn náà òfò òfò wọ́n lé pẹ̀lú òfò kọ́lọ̀ gàmà òun náà ni kéèyàn ayé àtọ̀run ń bẹ níbi kéèyàn mọ́ nípa òfin ọlọ́run fi sọ fún wa yóò wọ̀n aṣọ ọlọ́run wọ́n ní sẹ́ rí ìrọ̀lẹ́ ayé àwọn ọmọ tẹ̀síwẹ́rì wọn ní àti ẹ̀yà lásàrì ọlọ́run ní òun fi múra nínú ìsáadá tàbí ẹ̀kọ́sù ọlọ́run ní gbogbo àwọn ènìyàn pátá wọ́n wà nínú òkò ọlọ́run gbogbo ọmọ ènìyàn pátá gbogbo ọmọ ènìyàn pátá lọ́lọ́dá ọlọ́run bá ní wọ́n wà nínú òkò òkò ọmọ ṣe wọn nílé ayé òkò ọmọ ṣe kí wọ́n ṣe wọn ọlọ́run wọn pààyọ àwọn olólọ́pàá yọ ọlọ́mọdé bàbá lásìnà wọn ọlọ́mọ ní ìgbẹ̀lẹ̀dé na àmàlù ọlọ́mọ bí àwọn tó bá ní ìmà nìkan ni wọn ò ní ṣòfò iṣẹ́ wọn ò ní ṣòfò wọn ò sì ní rí òfò nínú sẹ̀mí wọn láyé àtijọ́ kìá níbi ọ̀rọ̀ tàwọn fíìlì tó ní pàdé tó sì tóbi ní ọlọ́mọ yá tẹ̀lé àti bàbá wa ọlọ́dẹ àtẹ̀láṣẹ̀ ìyá wa olùwàkọ̀dọ̀ ọ̀túnkà ńlá táàbùkù ìlà ìyá ọ̀bẹ̀wá lẹ́yìn ẹ̀sítàlá ọlọ́run bá ní mo ti ṣeré dandan fún yín àwùjọba ọ̀dọ̀ igi dandan ni kẹ́ ẹ máa sùn ní ẹlọ́run nìkan dandan ni yẹ́wò wọ́n bí wá lílé ní ìsáàlá lẹ́yìn náà àwọn bàbá ní àtìyá yín dandan ni kẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn ọlọ́run ní dandan ni ká máa sùn wọn ó ní dandan ni ká máa ṣe dáadáa sí wọn olóhùn nìkan náà ni a gbọ́dọ̀ sí àmọ́ bàbá wa ká máa ṣe dáadáa sí wọn àwọn ìyá wa ká máa ṣe dáadáa sí wọn nígbàdàn wọn sọ ọ̀nà sọ́tù lùmá wọn ni wọ́n yí ń jẹ́ àdáka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuta'huma ọlọ́mọ bàbá rẹ̀ àtìyẹ́ rẹ̀ inú rẹ̀ tó kúrò tó bàbá rẹ̀ àtìyá rẹ̀ ta ló tó wọ́n jìnà sí tó tó bàbá rẹ̀ àtìyá rẹ̀ kò sí ìwàdìdá ọlọ́pàá àwọn òbí rẹ̀ méjèèjì ní ọ̀sẹ̀ tó ti tó tí wọ́n bá pa ó láṣẹ ibi kọwa máa sìn kankan lẹ́yìn ìgbà tó ti sẹ̀mí àbíkọ́ ọmọ wàdà lọ́wọ́ pẹ̀lú kankan lẹ́yìn ìgbà tó ti wàdà lọ́wọ́ pẹ̀lú àbíkọ́ ọmọ sìn kankan lẹ́yìn ìgbà tó ti pèmí àbíkọ́ ọmọ retí kankan lọ́wọ́ kankan lẹ́yìn ìgbà tó ti retí orí lọ́dọ̀ mi àbíkọ́ ọmọ fọkàn sí kankan pé lọ́gbà ó àbíkọ́ ọmọ gbàgbára kankan gbọ́ lẹ́yìn ọdún ìgbàgbé agbára ọlọ́rọ̀ wà tí wọ́n bá ní àtúnṣe tàbí èyí tí nǹkan ṣe tí wọ́n bá ní kọ́ wà lọ́dọ̀ nǹkan míì tí ì sọ lọ́hùn ọlọ́pàá ní padà tó tẹ ẹ̀hùn mà ọlọ́pàá tẹ̀lé wọn ọlọ́bí dáná bàbá ní kọ́wá sí gbẹ́rẹ́ ó tún ọlọ́pàá ní padà tó tẹ ẹ̀hùn mà lórí bí nìyí bọ́ bá lò ọmọ rí ṣẹ́gbà orí ọlọ́ni padà tó ní ọmọ ọlọ́pàá nínú mọ́tẹ̀lé nítorí ẹ̀yìn náà mà pé ọlọ́run bá láàlọ́ba tí ń ṣe kí ni lọ́ba tí ń ṣe gbogbo nǹkan àní náà wọ́n pè nǹkan lọ́wọ́ ni wọ́n ní afá wọn náà máa lò àdúrà ló ń gbà ó jọra wọn àdúrà ló ń gbà wọn àdúrà ká àwọn náà gbà pé àdúrà lọ ẹ̀ka ṣe torí pé àdúrà lè ká ṣe ọba tó ní nǹkan lọ́wọ́ sí fún yà àwọn náà gbà bọ́lọ̀ nìkan lọ́ba tí máa fún yà wọ́n tún wá ní ọlọ́run bá kéékèèké tí wọ́n tún gbà pé kí ọlọ́run lè ṣe àwọn náà lè ṣe kí ni àwọn náà lè ṣe ìtọ́fẹ́ máa wọ̀ láàrin àwọn àtàwọn òbí wá lẹ́nu gbogbo ọmọ yẹ ọgbọ́n lọ́rùn ọmọ ilé máa ń kọ́ sọ́lá náà ọmọ ilé ilé ìlú lọ́mọ dáadáa ó lè ránṣẹ́ káàkiri wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀yìn tèjì náà ọjà ṣúgbẹ̀ nígbónà wájá sí káfọ́ká ní ó lò gbólóhùn olò ilẹ̀ àìlò ìyẹn ló jẹ́ àmàtí ọ̀rọ̀ ọmọ bí tọ́bá ti lò àtiwọ́ àtòun iṣẹ́ ìsinmi láyé òsì túnmà bàbá yàtìyà yẹn ò lè gbàtà òyìnbí lọ́wọ́ yàtì ibi tá lọ yẹn ibẹ̀ ní bàbá ẹni ìlú kàwé ìjìlẹ̀ ẹni ìjìlú ìyá mi ẹni ìlú kàwé ìjìlẹ̀ ẹni ìjìlú àbá mi báwọn ni wọ́n kọ́ wa kí ó wa kí ó tí wọ́n kọ́ wa náà fún wa nígbà tí wọ́n kọ́ wa kí ó ọ̀dọ̀ wọ́lọ́ nìkan láàmà wáyà àràn sí wá láàmà wá lọ́wọ́ wá èyí tí àbáwọn ní àgbà yìí sìn ṣe ìrànlọ́wọ́ ọlọ́run àbí ìrànlọ́wọ́ lọ́wọ́ ọlọ́run ọ̀sàdúrà mi bọ́ọ̀ bá ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ nípasẹ̀ gágágágá kí ń ṣiṣẹ́ gágá lọ́wọ́ lábẹ́ Bàbá wọ sọ̀rí ẹ̀rọ ayá mi, a lè ṣe bàbá ìlú sọ̀rí. Ọlọ́dọ̀ orí ti pọ̀ gan táà lè mẹ́rin bàbá lásìkò wa. A kà sọ sókísókí ni gbọ́n àwọn ìfọ̀ wa. Wọ́n bí lọ́sùn lọ́wọ́ nínú Ìlọrin, wọn ò dákẹ́ lé ìtọ̀rí nígbà kọ̀ọ̀kan. A kà pẹ̀rọ sákèsì ní pẹ́tọ̀. Inú ọ̀gbìn níta òní ìdìyẹn ẹ̀jẹ̀ á gbìn ẹ̀mẹ́jì ọgbọ́ ẹ̀mẹ́jì ọgbọ́ rẹ̀. Kò sí ẹ̀fọ́ ọgbọ́n ọ̀rọ̀ nípa tàwí wọ́n ń gbìyànjú ọ̀rẹ́ báyìí táwọn bá mi lè padà sílé báyìí tó kú ọ̀rẹ́ sá àwọn màláìkà jọ lẹ sí wa bí wọ́n kọ́ lórí wọ́n lọ bùkà ta ni ọlọ́wọ́ bá a ti tí wọ́n sí. lẹ́yìn bá ti ṣe ìgbẹ́ o ó bẹ̀rẹ̀ ìyá yóò wá jẹ fún àtúntí táyé ti parẹ́ yóò jẹ fún àtúntí táyé ti ṣeré táyé ti parẹ́ yóò mọ̀ dààmú. Bọ́lá bá gbé àdìgbò tán lọ́jọ́ ìkìyàmà wọn ò ní wọn sẹ́rẹ̀ rẹ̀ wò lẹ́kùn tí wọ́n ní wọ́n máa pé èwo lọ́tẹ̀sùn wọn. ẹ ẹ níjọba kẹfẹ́rí tí ọ̀pọ̀ ọlọ́mọ tó bá ti di báyìí wọn ò ní wọn sẹ́rẹ̀ wò wọ́n kàn ní kó jẹ́rìí ọjọ́ ìṣiṣẹ́ tó ṣe kẹ́lẹ́fẹ́ wọn kò sí ìdájọ́ mẹ́rin bẹ́ẹ̀ ni àwọn ọ̀bá ti mú tàwọn ìgbìlọ̀ wọn bọ́bá ti lọ́rùn òṣìṣẹ́ ilé kẹta jọ wà nínú òwú àkọọ́lẹ̀ rẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ tó wà àwọn ọ̀gbẹ́fà àmọ́mọ́ dákù láti mọ̀wá sí ìrùkọ̀ ọwọ́ bí ní ṣàtọ́rọ́ ní ẹ̀yí ìjẹba àwọn ọmọwà ìlú kọjẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ẹlẹ́kùnfà ìkàràrù ni wọ́n ti kàràrù bọ́yá bọ́yá ti kàràrù tó wọ́n lọ sí ìgbẹ̀ẹ́sẹ̀ ẹ̀yà wọn wọ́n náà lọ Eh, bó ṣe wọ́n náà kò ní jáde mọ́ ọlọ́run ní ìlànà aláyà pẹ̀lú àdìyíṣẹ́ àkàrí wọ̀nyẹ́ ní ìlú máa dùn àdáyíká ní mà yẹ̀ṣà ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run òun ò ní sàkóyè ti gbogbo ẹni wá kú sí ìdí ẹ̀bọ ẹni tó ní tàwọn yìí àmẹ́rin tó bá ṣẹ̀ṣẹ̀ ní yàtọ̀ sí ẹbọ kọ́wọ́ ọlọ́run òun lè fẹ́rí yìí òun lè ṣẹ́gí ni òun lè fẹ́rí yìí wọ́n sì wọ́n ọlọ́run ọlọ́run àdìjẹ́nà. Àkọ́kọ́, gbogbo àgbàlagbà àwọn tá à ń gbé wọn sìn nílé pẹ̀lú àwọn kan gbé wọn lé ọkọ̀ ìjọba táwa nílò. Ọmọ gbọ́rọ̀ láti máa dèrè. Ayàtọ̀ àná láàmú ní bára wa sọ̀rọ̀ torí owó ìkówó ní kìtàbù lẹ́nu ìjàmá àná. Àlùkò àti náà gbogbo àná là ń dòkè lọ́bẹ̀ bí àgbàgbó. Wal hadith lẹ́nu ìjàmá àná lẹ́yìn náà àdíṣà níbi láwọn fi bá gbé láwọn fi tẹ̀lé Al-Qur'an tó gbogbo aná là ń pàpẹ padà súnmọ̀ ní gbogbo lè tó kọ̀ọ̀kan ní pé náà mùsùlùmí yóò gbogbo mùdírù lè tó kọ̀ọ̀kan tó pé ana sunni gbogbo bùkátà mọ̀ọ̀kan ní pé ana sunni ana muslim gbọ́rọ̀ wá rí báyìí àwọn tí mọ̀ pé àwọn kankan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n yọ́ ìyẹ̀kú ní Islam èyí tó kẹ́sì lórí ọ̀rẹ́ náà ṣeré fún ìlàìta ìmọ̀ fún ọlọ́run bá ní akẹgbẹ́ ipò lè ṣe tọ́lọ̀ mọ̀ sí nínú àkọ́dà àwọn ìfà wa wọ́n ní tàbílù láì bí àfọ̀hánì yìí ìlà ṣẹ̀rí kẹlá ọ̀wọ̀n ẹ̀tìkọ́lù ìjáàzínú بوجود الله وأنه هو الخالق الرازق المحيي المميت المعز المذل المتصرف في هذا الكون ما شاء كان وما لم يشاء لم يكن وهو على كل شيء قدير wọ́n bá ní onítàwòrí ìdìyàn ní tí wọ́n sọ ní pé onígbàgbọ́ ni ọ́ tó bá ti nítàwòrí ìdìyàn ò nígbàgbọ́ mọ́ tí ó wà gbàgbọ́ tó fi jẹ́ olùgbàgbọ́ òun náà ní pé kọ́ ọ̀pọ̀ pé iṣẹ́ tọ́lọ̀ ọba aláàmọ́ ń ṣe tó fi ti sọ́dọ̀ ara rẹ̀ kò sẹ́ni ó lè ṣe nínú gbogbo tó dámọ́ ó ti sọ níbẹ̀ ọ̀rọ̀ dámọ́ gbàgbé orí padà síbẹ̀ àlùkárí fún báyìí wọn àlàkàkì ọlọ́run wà lọ́tọ̀ gbogbo ọlọ́run dá ọjọ́ kí ni ọwà lọ́tọ̀ ọlọ́run wọn ní ẹwà bá mi fún tẹ́ bá fẹ́ lẹ́yìn ẹgbà mi gbọ́ ipé iṣẹ́ mi ọlọ́run ṣe kò sẹ́ tó lè ṣe má ilé tọ́lá tó wá ní ìyàbí ọkàn torí tàbí ìgbà sọ yìí nínú ọkàn lọ́wà tọ́lá tó wá gbàgbọ́ ó ṣe àlẹ́ ìsìnkọ́ ìjáàzẹ̀ dípò gbàgbọ́ lọ́dà olójú yóò ní ìlà ìgbé ọlọ́wọ́ bá ń bẹ aláàtì lọ́lọ́wọ́ bá náà èyí tó wọ́n pé jésù lọ́lọ́run onígbà lẹ́gbọ́ ọ̀rọ̀ wọ́nra wọn rán nìyẹn wà á gbẹ̀rọ lè káàlù kú ó ti gbà gbọ́dọ̀ lọ́dà gbogbo nǹkan tí ń bẹ àti gbogbo tí ń bọ̀ ó ní yóò kó lẹ́mẹ̀rẹ̀ mọ́ àwọn àgbẹ̀kú gbogbo tí ń sọ̀kalẹ̀ látòkè nínú àdùkì àti tí ń jáde nínú ilẹ̀ ọlọ́run mímú wá oníṣẹ́ ìdarí ẹ̀ àlùmọ́ni ọba yìí òun ní máa ń jẹ́ kí èèyàn wá sí ilé ayé láti wá sẹ̀ mí àlùmọ́ni tún ọba yìí lọ́ba tí ń pààyàn òun náà lọ́ba tó ti jí wa àlùmọ́ni tún ọba yìí lọ́ba tí ń fún yàn ní àlùmọ́ni tún ọba yìí lọ́ba tí ń lérí ni tí máa ń jẹ pẹ́rẹ́ yàn àlùmọ́ta sọ̀rọ̀ ikú ti hàn lọ́kọ́ àṣẹ rẹ̀ nígbà ikú ayé kò tó sàfẹ́ máa ọ̀rọ̀kọ́rọ̀ ní ọlọ́gbẹ́ èèyàn wà àdíṣẹ́ máa ṣe àkáàlá tọ́lọ̀ bá fẹ́kọ́ ṣẹlẹ̀ ní ayé nìkan ní ọ̀sẹ̀ ọmọ ìlànà ìṣẹ́ àlùmí ẹkùn ní ìjọba fẹ́kọ́ ṣẹlẹ̀ lórí ṣe kéré kò ní ṣẹlẹ̀ ó wà lápú lè ṣe nǹkan ní ọwá sí sí pààrọ̀ kánà ti ṣe ìròyìn yìí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí iṣẹ́ mi orúkọ ọlọ́run ọba tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí ń ṣe gbogbo àwọn iṣẹ́ yẹn ẹnìkan ò lè ṣe lẹ́yìn ọ̀dọ́ ilé ọ̀gá bá ti gbà bẹ́ẹ̀ ìlọ́lẹ̀ ló ní tọ̀fíì mo ti bẹ̀rẹ̀ sí ní tọ̀fíì ọlọ́dà alhamdulillahi rabbil alamin ọ̀pọ̀ ẹ̀fọ́ ọlọ́run ọba tí ń tọ́jú gbogbo àgbàlá yìí ẹ̀rí rẹ̀ náà jọba kọ́lákọ̀ láàrín láàrín jẹ tọ́jú fàájì alárẹ̀ rí ọ̀pọ̀ ẹ̀fọ́ ọlọ́run rọ́bà ìrọ́bì ọba tí ń darí tí ń tọ́jú gbogbo àgbáńlá ayé onídarí ogun ẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní aláwọ̀ lẹ́sẹ̀ ọlọ́pọ̀ ọlọ́run bá ní èmi èmi ọlọ́run Allah èmi ni ọba tó dá gbogbo yín túmọ̀rọ̀ sàkọ́kọ́ gbogbo asìnkú ní tẹ̀yí lọ́wọ́ àti jẹ́ èyí tá ń ná pásítọ̀ lówó àdìgbẹ́gbẹ́ omi alìsìkí lómi alìsìkí ní ẹ̀pẹ̀ alìsìkí lásọ alìsìkí ní alìsìkí ní rẹ gbogbo ọ̀kan lọ́wọ́ fún wọn láyé wáyé rọrùn ni wọ́n pè lálìsìkí ọlọ́run ní àlá aláàtọ̀sọ bẹ̀rẹ̀ yẹn ìmọ̀tẹ́dà ọlọ́run bá ní àlá ọlọ́run bá yẹ àlẹ́sẹ̀ falakọ́kọ́ fún mọ̀rọ̀ sàkọ́kọ́ fún mọ̀rọ̀ yóò gbé gbogbo ẹni wọ́n ti kú ẹ̀rọ bá fẹ́ sọ ẹ̀sìn kò wádà ti máa ìhà tí ìgbàgbọ́ ọ̀lẹ́ yóò bá kọ́ sórí wọ́n tàbí kékeré wọ́n tàbí ọgbọ̀ lẹ́yìn náà ó ní tó máa yọ yín kún ọba ìlú ní ẹmà sẹ̀mí bẹ́ẹ̀ bá kúrò àwọn ẹ̀dọ́ tún ti yín kò sẹ́ni ó ní ní ẹmà sẹ̀mí lẹ́yìn ọdún àṣẹ rẹ̀ ní sẹ̀mí bẹ́ẹ̀ ti sẹ̀mí mọ́ ọlọ́pàá tẹ́kẹ́ kú ọlọ́wọ́n ni hálì min ṣùràká ikùn mọ́jọ pàlùmí láàrùkùn ṣe hálì min ṣùràká ikùn ọlọ́wọ́n ni jẹ́ adẹ́rí kan nínú àwọn ṣùràká àwọn nǹkan tẹ́ ìgbàgbọ́ nínú ìdílé yìí tẹ́ fi ṣe afẹ́gbé ọlọ́run ìdáre ìkànnù wọn máa yẹ fún alùpùpù ìdáre kò ní ṣe tó lè ṣe kankan nínú àwọn èdè mọ kàkálẹ̀ yìí ẹ̀yà tó lè dá èyí tó lè mọ́ àlùjọ wa àbí tó lè pààyàn àbí tó lè jíyàn ọlọ́run subhanahu wa ta'ala àmọ̀ ìṣòro ọlọ́run bá ní mímọ́ ọlọ́run ọba àlá tí ó tóbi kọjá ká máa fi kankan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó lè ṣe ń tọ́lọ́mọ Ayà yìí tàbọ́fẹ́ àpláyè rẹ̀ sí nínú ìṣẹ̀lẹ̀ ti wà nílẹ̀ Yorùbá. Ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa sọ pé àwọn náà gbà bẹ́ẹ̀. Àwọn náà gbà bẹ́ẹ̀. Àgbà bẹ́ẹ̀. Tàlọ́wà dìyàn, tàlọ́wà dìyàn nínú gbogbo tẹ̀sọ̀ yìí. Tàwọn èrò wò bí i à, òṣìwà lábẹ́ ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولون الله ọlọ́wọ́n bá ti bá bí àwọn kèfèrè mọ́ta pé tàlọ́dá sábà sílẹ̀ tàlọ́pàá ti fi wá tàlọ́dá wa wọ́n lọ́lọ́ ní abdullahi tó wọ́n sọ bàbá ìsẹ́bí tí a mọ̀ pé àlọ́dọ̀ sí ìdáyé tí abdullahi ló wà wọ́n ìsẹ́bí ti mọ̀ pé aláà kan bẹ̀ sẹ́mi ní abdullahi ló pẹ̀ wọ́n gbà pé aláwa àbá níbi ló sọ̀rọ̀ ló kọ́ sọ́ni àníbi ló sọ̀rọ̀ ló kọ́ wọ́n bàbá aláwọ̀ àwọn bà àwọn bà àwọn bà kìí tó ti dàrí gbájá aláàrin àtàdìrá àwọn àhìdà kí nà hàrà lè ṣẹ́wọ́n jẹ́ nígbà tó lè sọ fún wa ní pé ká káńsù gbogbo àwọn ọlọ́wọ́ bá kéékèèké ká gbé kíní káńsù káwọn wà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kọ́ wá kú aláàrinkan àwọn tó pé lè gbogbo ìyàwó ń jẹ́ gbogbo ẹ̀yà àbá àdáni lóhùn gbogbo àwọn ìdìkú jíjẹ́ àwọn àtàwọn àtàwọn àti gbogbo àwọn nǹkan tí ẹjẹ́ káwọn ìlọ́ gbàgbọ́ bí ó lè ṣe máa ń ṣe ẹka gbólẹ̀ àbá wọn jà wọn sọ́lẹ̀ kan mọ́ láàbẹ́ nìkan jà à ń sàlàyé ní ọ̀rọ̀ àwọn wá sọ fún wa ikú sí gbogbo tó lè ẹni alẹ́bẹ̀rẹ̀ nàìjíríà wọn náà yẹ aláàrẹ fún yín aláàrẹ gbà aláàrẹ yín lọ́wọ́ aláàrẹ pàṣẹ wọ́n yẹ kọ́ àwọn ọmọdé àbáyé náà bàyà kúrò làwọn bàyà wọ́n bọ́bá ti tán tí wọ́n pàṣẹ pé kí kankan máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ ó lè kán ní máa dá pàṣẹ tí wọ́n ìgbésẹ̀ bá kò sí kankan tó pé òun ò ṣe tán láti yí padà fáwọn ìwà kí wọn dá ànábì àdélámánì aláhùn òṣèlú kan tó lè ní kọ́mọ́tẹ̀ lọ́wọ́ wọlé àwọn àti ẹlẹ́ màmá náà ẹni tó lọ́wọ́ bá lọ́wọ́ fún ẹni tó bá fún òṣèlú tó fún wọlé àyàfọ́ wọlé tẹ́tẹ́ ní kẹ́kẹ́ kẹ́lákìtà àti ìgbìyànjú kò sàǹfààní lébi tó lọ́wọ́ bá òṣèlú ṣe ibùdó náà bìí dájú gbogbo ọ̀rọ̀ kan ọ̀dọ̀ àlá ilé àwọn sọ́jà nìyẹn ọ̀rọ̀ ẹ̀kú onídàájọ́ bàdé ẹ̀hẹ̀ àníkẹ́ máa ń dẹ́mọ́dé Kẹ̀rí Mùsù pẹ̀lú àgbáre. Nígbà sọ ni pé ẹ má mọ́lẹ̀ wọn kẹwàá kú àtàrí ìbò kẹwàá ní orúkẹ wọn bí fi mú náà ìdàrú náà. àti olóńgbò àtàtàrí òun ṣe akẹgbẹ́ ọlọ́run. Iṣẹ́ ń bèèrè lọ́wọ́ wọn, lè ṣe é. ní ma ń ṣe ọ̀rọ̀ dàrú náà èyí lè farabalẹ̀ tó wa lọ́bí ní kàmàṣe wà sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tọ́bọ́ ní padà sí ta ọ́ lórí ìbá àwọn ẹ̀sọ̀rọ̀ àwọn ẹ̀sọ̀ fún ẹ̀ a ti kúrò láà ilẹ̀ ìlọ́lá òfìlẹ̀wò gbọ́ àbá wa tó lọ́mọ sàlẹ́kùnrin àdá fún àtàwọn tó wọn bí àtàwọn tó wọn bí náà ẹ̀rí pa ara wọn balẹ̀ kúrò láà ilẹ̀ títí wọn bá gbọ́ ọyé tí wọn bá ti gbọ́ ẹgbẹ́ òṣèlú ṣàlàyé fún fáwọn ọmọ ló ṣàlàyé fún un tó bá ti fún ẹ̀dá èèyàn ni kò ní tẹ́tí wọn tó sọ máa ọlọ́run ọdọ̀ ìlà pẹ̀lú ẹ̀rọ pípa the hekima pèpè ọwá lọ hekima sí má pèpè lápálá ìlò hekima hekima náà ni ọ̀nà tó gbà lọ́rọ̀ kalẹ̀ ẹni tó ń bá sọ ó ti gbọ́ yé tó ti wá gbà bí ọba ti wá gbà àkọọ́lẹ̀ fi ẹnu ومنهم من حقت عليه الضلالة ما نجي مربي خالته سابوا ظالم الله سابوا لها بالله سابوا جهل الله أما ما يقول لهم قطايا ما أبو بكر أبو بكر زميلي هم إذا يصل بيان هنا لا من شيء هم في بيان ما شاء الله يور بابا هنا أشياء لي لو أواني أشياء bọ́ bá ti lò lọ́wọ́ dáa fún ọ wọ́n fẹ̀mí àwọn ọ̀sẹ̀ náà bá onìkan lọ́ba ń ṣe é wọ́n ní ìgbẹ́ tó gbé eléyìí lọ́wọ́ máa wọ́n jù kó lẹ̀ wọ́n lè rí gbọ́dọ̀ mo ní èyí ẹ gbé lọ́nà wọ́n pè mí ṣẹ̀rí kò lè dá akẹgbẹ́ ọlọ́run akẹgbẹ́ ọlọ́run ó lè jẹ́ màláríkà tọ́lọ̀ lè jẹ́ ànábì ọlọ́run àláwọn kan wọ́n pè yí sálọ́mọ ọlọ́run àwọn kan tó pè lọ́lọ́ akẹgbẹ́ ọlọ́run ọba ó lè jẹ́ igi ó lè jẹ́ rin ó lè jẹ́ wé ó lè jẹ́ bò ó lè jẹ́ yẹ ó lè jẹ́ ya ó lè jẹ́ màlúù ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ èèyàn ìyẹn gbé léèrè lọ́wọ́ sí ó sì ní lọ́dà fún lọ́dún ni a e mọ̀ kó lọ́dún máa ń bóyá láti sèkì eré èèyàn ló fi sí akẹgbẹ́ ọ̀lọ́ ibi orí ìlú pé iṣẹ́ ọ̀bá ní wá lọ́dọ̀ ọlọ́run wọ́n wà lọ́dọ̀ ọ̀kan àwọn ọlọ́run sàríyà lẹ́ẹ̀kejì náà àwọn ọmọ pèlè tàwílù àfáàlì ìgbà nígbà tó wọ́n pèlè tàwílù alólòhìyà òun náà ni èyí tó dìjà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn tààrà wọn sí òun náà ni ìgbọ́lọ́run ọba gbọ́ ká sì máa sìn lóhun nìkan lẹ́yìn pàtàkì gbàgbọ́ tàbí àwọn afọ́ àwọn àpèjú ìtọ́kọ̀ wa wọ́n ní kàdùá ẹgẹ́ bí àdúrà lápẹ̀lú. ṣẹ́rí tàwílì àfààní tàwílì láti àfààní ìbáàdì òun náà ní gbogbo àwọn iṣẹ́ tí àwa náà máa ṣe tábàdì sí lẹ́sìn ọba aláàbí ń dá iṣẹ́ tí ẹ̀ ṣe òun làwa náà máa ṣiṣẹ́ yẹn fún ẹgbẹ́ ònìkan ló dáadáa wa ònìkan ló dá ònìkan ló dá máa fún ọjà ní táwọn náà bá wá ṣe ìbáàdà fún onìkan náà lọ́lẹ́tọ̀ sí ìbáàdà yẹn ní wọ́n pèrè náà ní ìlú láyé ní àpò àádọ́ ìbáàdà nínú ẹ̀rí àdúrà àdúrà ìbáàdà ní ẹnìkan òjì yẹn àdúrà ọ̀hún wọ́n ìbáàdà gbogbo àfà lọ́mà kò sẹ́ni tó ti tà yẹn lé nígbà àdúrà ìbáàdà ọlọ́run wọ̀lá ìtumọ̀ ti pé àdúrà ìjọsìn ni bàbá pè kankan ọlọ́run nìkan lágbọ́dọ̀ ṣe kéde lágbọ́dọ̀ pè nígbà yára àwọn kan bá dé láti fásitì àwọn mẹ́rin láti kàwùlá àwọn mẹ́rin láti Cairo àwọn kan dé láti Morocco Morocco láti fásitì wọ́n sọ fún àpapà tí wọ́n lẹ̀ pé àwọn bẹ́ẹ̀ mú orí rìnrìn ẹ̀mí èèyàn nínà ìjà ní àníwọ̀n pẹ̀lú kí láàmà wá ṣe tábìrì rẹ̀ mìíràn wọ́n ní alákọ̀ọ́kọ́ òní pé ẹgbọ́wọ́ nígbàtẹ̀lẹ̀ ẹgbẹ́ wọlú ẹ̀sìn tuntun tí a bá ti wá gbọ́wọ́ gan nínú àwọn kan tẹ́rù máa ṣe tẹ́bá ti gbọ́wọ́ yẹn òun náà nígbé jẹba ti níṣòro ẹ máa pè nǹkan méjì tó lè nǹkan méjì tọ́bá tó yá ẹ̀mà pé àwọn ṣe wù ní wọ́n ràn lọ́wọ́ ó di mẹ́lú jama ó di mẹ́lú jáde ní wà láàrin ṣe ní kí ní ìbájá tọ́rọ bí i àdá lèyí lè padà sí lẹ́gbẹ́ ó bí ẹ̀bá sí lọ́sàn àti ẹ̀mà lọ́rùn kí ẹ̀mà lọ́rí òru bí ẹ̀bá sí kí ẹ̀mà wá àwọn kíṣẹ́tì àtàwọn àfáà yàní kíṣẹ́tì àwọn àfáà súnà tí wọ́n ti ṣe àwọn halakọ́ọ̀tì wọn kí n máa gbàgbọ́ kí n kúrú yíwọ́ òun náà wá tó wà lóṣe díẹ̀ díẹ̀ abáyá wọn náà wà náà sùn pé àti wá dúró lójó náà náà báyìí ìdúró lójó náà náà wọ́n pèlè ọ̀nà náà àwọn bàbá yọ̀ wá nígbà tí ní ọbẹ̀ mú wọn rìnrìn ẹ̀mí àwọn bàbá yọ̀ wá mọ̀ pé ìrìn àjò yẹn ìrìn àjò yẹn ìrìn àjò tí ò tí átàlì tẹ́lẹ̀ wọ́n yí irọ́ wọ́n sì òye òye ó ti wá lòdò lọ́dọ̀ wọn táwọn náà tí wọ́n fi wá ń sọ pé wọ́n rí ilé ìlànà àmà ní yáàdì nígbà tó ti ga ni gbogbo ẹni tó bá fẹ́ rí tí wọ́n láyé àtọrọ ìyá ń yà tó lè sẹ́kí ní ọ̀rọ̀ ìgbà àpọ̀ mọ́ gbàwá tú ẹ̀sìn tó wà nínú tìjáníà àwa bá ń bẹ̀ ike dáhàwọ̀ tọ̀rọ̀ ìrè ńlá kí ni ojú láàárọ̀ tó sì máa ń pè àwọn ẹni ọlọ́run wọ́n sànù yára ṣe ìbòdìbòrà nínú lọ́wọ́ tó lè wàrà owó ìbáyé mùsànù mi àdìsí ìgbàmílẹ̀ fọ́límùnà àdẹ́sìn kára gbogbo àbùkátà bí kò dé sọmọ́ ó ti nàfà kára ìwọ Ibrahim Ibrahim tí kálùkù ní Ibrahim dàbí mahalúkù mahalúkù ní Ibrahim àlùkùránì ń pè ní rọrùn nígbè tó ń ṣe yẹ ìrọ̀lù kọ́yà tó ń ṣe yẹ ẹ̀bọ̀lù وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ọlọ́wọ́ bá ní mọ́sálásí tẹ́rí ilé wa ní ohun ilé ọlọ́ni ẹ má pé àhàdà máa là ẹ má pé ẹlù ní ìlú kọ́nà ní lọ́wọ́ lẹ́yìn ìgbà tẹ́rí ti ọlọ́ ọlọ́tẹ̀lẹ̀wọ́ àhàdà máa là ọlọ́wọ́ bá ní wọ̀kọ́nà rọ́gbùkú bọ̀dẹ̀ àwọn ní àtẹ̀lẹ̀ lọ́kùn ọlọ́wọ́ bá ní sọ pé

nígbà tí máa dẹ̀rí ni tí n bá ń pè é kó ẹwà tó ti kí ní lágbára sí òní pé gbogbo kéde bá ké ní ìbá ti wọlé ẹgbẹ́ tá a wí lọ́wọ́ kan àwọn ẹgbẹ́ náà tí ìbá ti wọlé èyàn sọ kalẹ̀ mo ṣe wù ìdí ṣe òbá sọ̀rọ̀ èyàn máa dẹ̀rí ni ilẹ̀ yọ máa gbọ́ ìbá àtakọ àti ìṣe ìbá àtakọ kọ̀ọ̀án ọ̀fẹ́ sẹ̀sẹ̀ sẹ́wọ̀n nípa máa pé ẹ̀dá

mùkádàmù lọ́fẹ́ fọ̀rọ̀ kankan àbí irọ́ kan àbí fáìsáfà kan lọ́fẹ́ fi ti ilé ìdá àrùn láwùjọ wa ìgbẹ́ ẹ lóòótọ́ ọlọ́rọ̀ a bá ti pe a pé ọlọ́run náà ni àwọn ẹni nínú nínú ìròyìn àwọn kẹfẹ́ yìí ìlànà náà èsì táwọn náà fún wa lẹ́nu yẹn wípé àwọn àgbàgbọ́rọ̀ mẹ́lú pé àmọ́ àwọn eléyìí àwọn eléyìí ní tàbá tí ń pè wọ́n náà ń bè lọ́wọ́ àwọn ni wọ́n sún wa máa ọlọ́run tó wà lókè ní ìlú lẹ́yìn tó wá ní ìròrí àwọn kèfèrè bákà wọ́n tààrẹ àlùfáàní àlẹ́bí ti kalẹ̀ fún wa ní sọ́nà tó bá ti yàgbẹ́ ọdúnbọ́sọ́wọ́ èsù àmọ́rọ̀ ni sọ fún wọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ẹnu ní kéwú ó kéwú àmọ́ kéwú wọ́n ṣe kíni kéwú yé ẹnu ní kọjọ́lá àmọ́ tí àti ń ka òye àlìṣègáàbà ààrẹ náà ní ìṣègáàbà ìṣègáàbà yìí gbogbo adé àlàmọ́ sí ń jẹ́ bẹ́ẹ̀ wípé táwọn wá gbàgbé lọ sọ́dọ̀ àwọn ẹrù ọlọ́run àlìṣègáàbà ìbáàdà ẹ̀sìn ni ẹni bá ń fi ọlọ́run ọba nígbà ṣòro títí gáàsà yìí àdúrà lòun náà àmọ́ àdúrà tó ní ṣe pẹ̀lú wàhálà ńlá kan bá ṣẹlẹ̀ wà omi ọkọ̀ tuntun ọba ní àwọn tí ọkọ̀ fẹ́ dànù wọ́n máa wá pè ọlọ́ ọlọ́run nìkan ni wọ́n máa pè wọ́n nípa nǹkan mi. ṣẹlẹ àwọn tiwa nísìnyí tọrọ dìde nígbà ìṣòro oyé ọyẹ ká máa pè ọlọ́run báwọn kèfèrè mọ́kànlá ti ń pè ọlọ́run alámọ̀nà dáhùn ilẹ̀ ìbálẹ̀ ìlàhùn ìṣẹ̀kún ọlọ́run bá ní àwọn kèfèrè mọ́kànlá wọn bá bọ́ọ̀lẹ̀ kan lérí ọkọ̀ olómi wọ́n sì máa ṣe ṣíríkù wọ́n sì wọ́n máa ń tàbí kékeré kan lọ́la wọn ní eré omi ẹ ìgbà àmì níta sọmọ́rọ̀ ni ìníta sọmọ́rọ̀ ni àwọn àwọn ń bẹ lẹ́nu atẹ́gùn eré omi ìgbà àwọn àwọn ọmọdé sí ọlọ́run sí i kọ́dà wọn ò fẹ́ kàmí kò sí kankan lẹ́nu ọmọdé aláàláàláà sanúwà àwọn tí wọ́n ní sí nígbà àṣòro ṣéwù náà máa ti rí náà máa bẹ̀rẹ̀ àti láti náà ló pọ̀ lọ́dà kọ́rọ̀ mọ́sà bá fẹ̀sì yé wọn àlèṣègáta ọ̀kan nínú àwọn abala tàwídì ni tọ́jẹ́ pé èyàn máa fi jọ́sìn fún ọlọ́run bá láàrin àti ìbá tí wọ́n pẹ̀lú ní èyàn ti ń ṣe ẹbọ sí ọlọ́run bá ọlọ́run bá díẹ̀ sẹ́yìn tẹ̀lé ìtẹ̀sẹ̀lẹ̀ fún ọ̀rọ̀ pápọ̀ fẹsẹ̀lẹ̀ abala wọn ni wọ́n pẹ̀lú kòmí alifun lẹ́gbàrá ìkẹ́ mọ̀ ìlú ọlọ́run bá díẹ̀ ẹ̀rájí ni ẹ̀rájí ni ìrànlẹ́bí gbàdá àwọn ọmọ ogun bá dẹ̀ àwọn kòfààrà wọ́n pọ̀ lù ní lọ sẹ̀rájí gbà sí ẹ̀ńkígbà nígbà ní فاستجاب لكم إن رب دائلهم بنا أنهم يزدنكم بألف من الملائكة اجبروا ملائكة مصدقة لدنا لكن الاستجابة بالرجيم فلما الاستجابة لدنا فلو كانوا مدوا فنحن مبدأ المد أنهم يزدنكم لأنه يزدنك ما فلك أيوة كما نقول ممدونا منشدنا لله الشيخ إبراهيم ابن عبد الله ìbí ọ̀rẹ́ tó ń gbọ́ ọdún náà jọ èyí làwálà àbá yóò ṣe máa ikú kò sẹ́ni tí máa àmá dáàyà mo rí kò ní pé ẹni tí máa fún yẹn ilé ìbá wá mo ṣínú náà lè dá olóòtútọ́ wa sọ́dọ̀ ọlọ́run olókun wa nígbà wá oní àmì àṣírí buhari nílẹ̀ yorùbá táwọn ìlú àfáà àwọn tá a fi ń dá àfáà náà tó ti jẹ́ pé wà láta ká fún lọ́wọ́ dada ni àlékún ìdáwọ̀ sí ìlàlá gbogbo wa ìmájìá ti jú ẹ̀jẹ̀ mẹ́jẹ̀ abẹ́rù ẹ̀yà gbìyànjú bá ṣe rẹ́síkú gbogbo àwọn bàbá àtàwọn ọ̀dọ́ tó fi ní wọn lọ́wọ́ fúláwọ̀ bàbá kan gbọ́ àbídálẹ́kọ̀ọ́ àdìbàsọ̀ ó yí wa nínú àyà nípa àtàdúwájú pé ọlọ́wọ́ bàbá aláàlẹ́ ìwé ẹ̀rọ bá ń pè nǹkan mìíràn

ما لا yà lókun ṣe àwọn olùkọ̀dà fún ọlọ́run bá ní ṣe ẹni tó lè dá àtàkàdá ilé ma wá fi ṣe akẹgbẹ́ fèdè ọlọ́ èdè tí mo lè dá àtàkàdá èdè mo dá àtàkàdá ẹwà máa fẹ́ ní ìkànnì ṣe akẹgbẹ́ fèdè ọlọ́ àwọn olùkọ̀dà fún ó ṣe dá àwọn àtàkàdá ẹ̀rẹ́ sàkẹgbẹ́ wọ́n dá wọn ni àwọn ọlọ́run láti dá nítorí bàbá bàbá ni pé ẹgbẹ́ ìgbìyànjú lọ́dọ̀ ń dájẹ́ ìyọ̀ lọ nítorí bàbá bàbá ni ẹ̀jẹ̀ wọ́n láì ṣẹ̀ṣẹ̀ àwọn aláhùn ló ṣọ́ra ọlọ́run bá ní gbogbo àwọn kàtà sí sàkẹgbẹ́ ìwọ̀n orí ẹ̀ràyìn ṣe ẹ̀dẹ̀ ránṣẹ́ ránṣẹ́ ẹ̀dẹ̀ torí pé kò sáàrà sí lọ́wọ́ wọn ẹni tí pàṣẹ àràṣẹ ẹnìkan náà ni òun fi wàlá ìsẹ̀sẹ̀ ọ̀nà láhùn náṣọ́rà lọ́wọ́ bá lẹ́wọ̀ rẹ̀ là ń ṣe wàlá àbúṣà wọn ìrìnṣòro kọ́dà àwọn gangan fúnra wọn àwọn gangan lè rárá wọn ṣe àwúrẹ̀ mi jama àwúrẹ̀ mi tàbí wọ́n náà lọ́rẹ̀ rẹ̀ kó jẹun wọ́n lọ́rẹ̀ rẹ̀ fún àwúrẹ̀ mi ní oúnjẹ bọ́ọ̀ ṣe fún lóúnjẹ àwúrẹ̀ mi rìn lọ sí ibi tí ọlọ́run bá aláàfin fẹ́ fún ní oúnjẹ ọwọ́ á ní sọ̀rọ̀ iṣẹ́ lọ déédéé ọjà ọ̀yá wọ́n wá nípa ọ̀lọ́ sílé àwúrèbè ọ̀lọ́ lè ṣe kankan lọ́dọ̀ àwọn àwúrèbè kòkòrò kéékèèké ni wọ́n tó rẹ̀ pé wọn wọn kọ́lọ̀ tó báyà lọ́rẹ̀ kúkú lọ́kọ̀ọ́ ta lọ́rọ̀ pé ọrẹ́ gíní alùpùpù agbọ̀sánsà mú kí gbogbo kí wáyé dàgbò nígbà bọ́ọ̀lù rẹ̀ lárúbáwá tó dé tí ó bá ti mọ́ta orí ìdílé ẹ̀rí kò nílò ìgbìyàn ọ̀láàbà ní láti rárá rẹ̀ ní ọwọ́ ọ̀fẹ́kọ̀fẹ́ kú onígbóná lọ́pàá tó gírí lọ́pàá bá ọlọ́run sí ọkàn wọn nípa ọlọ́run sí ọkàn nípa yá ní bá orí náà ní ìmọ̀ ìyẹ̀ṣà ọlọ́run ní sẹ́rí ìmọ̀lẹ̀ yẹn ẹni bá wà láàmọ́ ń tàn sọ́kàn rẹ̀ kọ́lọ̀ fẹ́ ti tàn gbogbo táwọn sọ ìjọba rẹ̀ nígbà àmọ́ yìí wọ́n mọ̀ wọ́n gbé lẹ́bọ̀ọ́ alẹ́kọ̀ọ́ òfin tọ́lọ̀ dálẹ̀ ti kéré ṣàlẹ̀ kọ́ wá lọ lè takùtì kéré tọ̀ dáwọ̀ wà lẹ́yìn wá lẹ́yìn lọ́wọ́ ẹ̀ṣá kúrò lọ́dọ̀ màkàlù ẹ̀ṣá lọ lè bá àlùfáàlù ọlọ́run ní ìlẹ̀ tó ṣáàbù nà mí ló ní sá ọlọ́run gbogbo àwọn nǹkan tẹ́ ń gbàgbọ́ tẹ́ ń sùn yẹn torí ká máa wá ìsìnkí lọ́sọ́dọ̀ kan ìbáàdà ni tó bá wà lọ́dọ̀ ọlọ́mọdé ìbáàdà

ọ̀dọ̀ náà fífẹ́ wá lọ ẹ máa sin ọlọ́ wọ́n ṣe kòrúnà ẹ máa dúpẹ́ fún ìdáwọ́ sàgbọ́ ní ní òjá bá yí sóògùn owó mọ́ ẹni tí ń sóògùn owó ní máa ní ẹni tí ń sóògùn owó kò ní tàwí wọ́n máa kún lè wọ náà nítorí pé ọlọ́run ní ìlàláhọ̀wọ̀rọ̀ záàkù òkùnkùn wọ́n ti rọ̀ sí ọlọ́run lè

wọ́n ogun tájà máa wọ́n ní àtijẹ́ ilé máa ti jẹ́ yọ̀dà fún wọn ní irọ́ ní jẹ́bẹ̀ irọ́ ní sẹ́kìn irọ́ ní jẹ́bẹ̀ tó bá dé pé ògùn ní bá ń sọ̀yà lọ́wọ́ ni tó bá dé pé ògùn ní bá ń sọ̀yà lọ́wọ́ pé táwọn ẹ̀yọ́ sóògùn rẹ̀ èyí mẹ́ta ló sóògùn ẹnì kan ló àmì ìlú ìyàwó rẹ̀ ṣe ìwé wọn lè yà tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ ìgbọ́dọ̀ pé ògùn ló ṣe ògùn tó ń ṣe lé lébò wọn lówó yẹ ọlọ́run ti kọ́ ọmọ pé lásìkò yẹ òwò ọkẹ ọwọ́ ti lé lè àsìkò tó lè sóògùn tó lè bàtọ́ máa ná ló ti jáde lé ọ̀lẹ́ sóògùn ní òṣògùn náà tẹ́lẹ̀ lásìkò yẹn ọlọ́wọ́ kẹ́ sọ́mọ́ ìrìn tó dàbà tó sọ tó ní mú yóò làbára ọmọ ilé hàn tú ọmọ ilé gbogbo tọ́bí kò mú ẹ̀jẹ̀ ìyẹn jẹ́ yẹlé lẹ́yìn náà kọ́ sẹ́ni tí ń ṣe wọ́n ní bọ́bá lówó mọ̀ pé tí ń ṣe ọmọ ṣe ìgbà mélòó bàbá tó lè sọ bàbá tó lè bá nínú yẹ tó bá jẹ́ pé ọba ní òwò olùkọ́ kò ní sòmù fáwọn èèyàn mọ́tò ní ọmọ ta ọ̀rí náà mọ́tà lẹ́wọ́n ọ̀rí mọ́tà bíi kí ló dé tó ọ̀kọ́kọ́ sọ ẹ̀ lólówó ná kí wọ́n wá kó five thousand fún ọ̀tọ̀ wọn lọ náà pé ah owó ìbọ̀ dàdá ń dèlé àbí dàdé dání ń gbowó lọ́wọ́ àdílé rẹ̀ ọ̀rẹ́ gbogbo gan àbáwọn alájẹwà alájẹwà àkọ ilé èèyàn ọgbẹ́ tó wá lè èèyàn ni wọ́n bẹ̀ tẹ́lẹ̀ lónìí alágbèsà alágbèsà lè túnbẹ̀ yẹn lẹ́rọ alágbèsà lè túnbẹ̀ yẹn lẹ́rọ ọ̀ni ogun owó ní kíláwà náà tẹ́fà ti tún fa ẹ̀ lórí mọ̀lẹ́ ọlọ́run iṣẹ́ ìwọ̀n parí ọba tó ń gbé ọba ẹ̀tún ní bùkátà ní tún ẹ̀yìn náà ọláàrin tàríkà ní gbájú ẹ̀ nílé gírí afẹ́kún orúkọ lọ́wọ́ àwọn gbájú ẹ̀ ẹ̀wà ń parí wájú súnà ẹgbẹ̀rẹ̀ tí wọ́n fún ìrànlọ́wọ́ ni ó lè wáyé kí òun nìkan fún àwọn owó tó fẹ́dà onímọ̀ yẹ lóhun fẹ́ni tó ní ìkan lọ́dọ̀ ẹ̀fílẹ̀ ẹ̀rọ ìbá tí ó ni iṣẹ́ òní torí àìsàn òní kí n ṣe é wò pé pé pé tó ti jẹ́ pé nígbà wọn ní tàwíìdì láàrin ẹ̀lú wọn tàwíìdì alọ́sẹ̀ náà nílé parí ẹ̀ lórí tàwíìdì fẹ́ àmọ́ tó jẹ́ pé nígbà wọn ọ̀rọ̀ tó mọ̀ kó ní lọ́jọ́ wọn èyí tó ti dàbí pé ẹfẹ́ ba ọjà àwọn jẹ́ ṣíríkù ṣíríkù jẹ́ríkà àwọn ọmọ ṣe máa ìgbà ìdẹ̀rẹ̀bẹ̀lá wá ti rí gbogbo oúnjẹ lọ́fí ń jẹ́yà èyí tó ní ẹgbẹ̀bá ti fẹ́ ló ẹ̀dù ojú màálù sí máa gbada ìdí jẹ́lẹ̀ ní ẹ̀ owó olóògùn màálù yẹn lọ́wọ́ ti kàfẹ́ nìkan ó lè bá bá ta ọ̀rọ̀ rẹ̀ ó lè bá wá mílọ̀ wọ́n gbà tún mílọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń jà ní bídíà a ní ká táwọn bá ti wá kúrò ìgbéra àwọn kàwá sí ẹ̀ ẹ̀ máa ti súnà ẹ̀ máa ti súnà tí a bá ti ti súnà ẹ̀ ọlọ́run wà ní ìjọba fún yìí nínú àwọn nǹkan tá a gbọdọ̀ gbàgbọ́ láti jẹ́ onítàwọ̀dì òun náà ni kágbà pé aburú ń bẹ aburú ń bẹ èso ń bẹ àgbẹ̀dẹ̀ ń bẹ àtàtì ń bẹ àrántí ń bẹ ègbé ń bẹ sìgìdì ń bẹ dáhùn arántí yàn gbogbo ẹ̀ pátá ó ní sí pẹ̀lú àtẹ̀yìn ọlọ́sọ̀ wá sọ́fà lẹ́nu pé káà nábì ọwá sọ fẹ́ra nábì kúlì padà kẹwọ́ àwọn olùgbọ́lọ́bì fẹ́lá kúlì àwọn olùgbọ́bì náà ìṣàkì màkàrà kẹwọ́ ní àwọn ọmọ tí ká máa fi òun sọ́ra tó ní jẹ́ pé ọmọ jẹ́ mùsùlùmí lórí òun ní ìkàtà tó fi jẹ́ kíni tó fi sọ́ra tó wọ́n ní alùsùn náà wọ́n náà pé alùsùn náà àwọn náà àwọn náà àwọn alùsùn náà wà àwọn adélé rẹ̀ àrí ìdí tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí nǹkan àrí ìdí tó má jù àrí ìdí tó wà nínú ilẹ̀ òrìṣà alùsùn náà máa ètò òṣìṣẹ́ ìyẹn tó lè kàn ti dàrú débi pé ìkádà àwọn ẹ̀rọ bá náà átàlọ́ ń dáwà ẹ̀rì àtàrà ti pé báwọn súnmọ́ sí máa rí yìí àmọ́bọ̀ wọn sá fúrẹ̀ mọ́ṣẹ̀lì ẹ̀dàrà àìkéwúyọjú ẹ̀rọ máa yá ni wọ́n máa yá ń zàgbé àtàkàmìnà ṣe ìtọ́ àdìsẹ́ gbogbo agbóńtà ń sá fún yẹ nípasẹ̀ ìgbìlẹ̀ sùn ní ọ ọlọ́run ní ṣe ìtọ́ máa fẹ́ kọlu ọ bọ́bá ti sá sọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì sọ. kí náà ń gbọ́ yín ayà yìí kí náà ń fi sọ́ra ẹgbẹ́ bá ayà bá ń dàgbà yìí. òun náà ní àdúrà ọmọ kaba kọ́ra ọmọ kaba kùrùsí ọmọ kaba lábì ọmọ kaba náàsì ìkákọ̀wò ní í ṣe ọ̀wọ̀ àti kọ́lọ̀ bá bẹ́ẹ̀. nítorí pé àwọn súrà yìí ní ayẹ́tọ̀ kò sí yìí àwọn fi ń ṣe ọgbà ni tí èèyàn bá ti wà lóòrẹ̀ ìgbà ìṣò ní káàyàn ó lè ẹni tó fún wa ní information ẹ̀sìn ọ̀kan nínú àwọn ọmọ ìdúró sùn náà nígbà owó àbúrò rẹ̀ rà nígbà tí ó dáta kí ló lọ́pàá àbúrò rẹ̀ rà ó lóun ní wá bímọ wọ́n ní ọwọ́ wa ó ti wá ó ti sọ pé òní wá sẹ́yìn láti ọ̀kan wá ó ní àbátọ̀ ọ̀kan fẹ́ káwọ̀ wá mọ́ àwọn èdè bíi tí kò lè sí ìbá wá kò lè sí ìrìkọ́ ọmọ kà sọ́dà kankan wọ́n tẹ̀dúrù anábì òdodo lè iná sọ yẹ kó lè lẹ́kọ̀ọ́ òkúrọ́ làwọn àbí ìtọ́ sọ yẹ òdodo ní ẹ̀tara mọ́ kò sí ìjọba ìkan kò ní ṣe yí tó lè kò sí ìrìn lágbàdo rẹ̀ lè kò lágbàdo rẹ̀ tó lè àlá àtọwà bẹ̀ ìròyìn ọlọ́run gbogbo ẹ̀rọ lè lẹ̀ ẹ̀yọ́ máa yára ìlú ẹ̀sìn wa ìgbà táwọn ti wá gbọ́ ilé yìí ní òde àbá yín sí bẹ́rẹ̀ ọwọ́ àtẹ́tọ̀rùn má wọ́n wà ní onímọ̀ ti dára wọn ọmọ mi ọlọ́run nìkan níbẹ̀ sọ́dọ̀ wọn wá gbòòlù ọlọ́dà àtúkọ̀ lọ́wọ́ ọmọ ní sábà akẹ́rẹ́ ní mọ̀mìnì ọlọ́dà ìwọ Muhammad lára lẹ́yìn èdè nìkan ti tó fọ́dà gbogbo àwọn olùwàgbò olùkọ́ táyọ̀ ti parẹ́ èdè ọlọ́dà kan ti tó fún gbogbo wọn náà. pẹ̀lú wọn dẹ́rù bọ̀ wọn ní kò ní sẹ́kì máa yẹn. ilé náà làwọn oṣù bá rí máa lọ lè fún kankan wọn. àná rẹ̀ ó gbé wá o àná rẹ̀ kó o kó lọ ó ní bọ̀ àná rẹ̀ ó gbé wá ìpéjọ àbá mọ́wòrán mọ́wòrán ìdí iṣẹ́ yìí tọ́lọ́gẹ́lẹ́ yìí wọ́n lọ́wọ́ sọ fún wọn pé kúlọ̀ ìṣẹ́ dada ilẹ̀ àmà kẹtàlá láwọn lẹ́kọ̀ọ́ mọ̀lára ìkẹ́kọ̀ọ́ òní ìṣẹ̀dá àtọ́kọ́kọ́ jẹ́ pé pẹ̀lú àṣìṣe ọlọ́ ìlọ́sẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́ oṣù tí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́ látara bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́lá ní kàkàtà ìṣẹ́ ìṣúra ẹ̀yìn dáadọ́ àfà ló gbé fún mi mẹ́sàn-án ló gbé fún mi ìmáàmù ni ṣéwù ló fún mi ọ̀rọ̀ kọ́ yẹn alùpùpù ní kí ni òun lọ̀rọ̀ àwọn sì nà ní wọ́n ni wọ́n ti sùn wọ́dà lọ́nà lẹ́yìn náà àrùkú wọ̀ òṣìṣẹ́ ọba tẹ̀ lásán òṣìṣẹ́ haram ọwá rùkú òṣìṣẹ́ lẹ́bọ̀ ọba wa sọ pé òun kí ó ń sọ̀rọ̀ ní o ìyá kan òun kí òun gbé tó bí ọ̀rẹ́ pé náà bá rùkú òun yóò máa sọ fún ọ pé òun fún ní gẹ́gẹ́ òun tó bá rùkú òun kọ́ òun gbé tó bí ọ̀rọ̀ ọ̀dàlú náà ọmọ ìyẹn ó ṣe gbó ọmọ wa rùkú rẹ̀ ọ̀sẹ̀ wá sí ọdún tó fi lélẹ̀ yìí ọlọ́run yára ọ̀lẹ́gbẹ̀ àmọ̀nà ọlọ́run bá ní gbogbo ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní gbogbo ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo ẹ̀rù káwọn ọlọ́run ní ẹrù fún mi ọlọ́run wọ́n sí jù ẹ̀sì fèrè kalẹ̀ sí mi ọlọ́run rúkú àti fèrè kalẹ̀ méjèèjì ọlọ́run mẹ́ńṣọ̀n ayẹ̀ tó lè fèrè kalẹ̀ fún ẹ̀ nínú bí kò sí ẹnu nínú gbogbo àwọn tí wọ́n láwọn rúkú tí wọ́n lè fèrè fún ẹ̀ àwọn tó bá ti di ìdàkúdà nínú sófí táwọn yọ̀dá kankan ma wọ́n ní ṣéhùn náà lọ́nà ọlọ́nà ṣéhùn abábẹ́rẹ́ kalẹ̀ ní ṣéhùn náà lọ́nà ṣe gíní ẹ̀nà àwọn ìyẹn òdúgbò kan àmọ́ gbogbo àwọn adá gbé ẹjọ́ lẹ́tọ̀ ọ̀tẹ̀ fún mi lẹ́tọ̀ fẹ́rí kalẹ̀ ẹjọ́ ọjọ́ òkú fún mi kò sẹ́ni tó ní gba tán fẹ́rí kalẹ̀ fún kí ló wá dé bí ẹlẹ́ẹ̀lẹ́ gba sùjúdù tẹ́ẹ̀ wá ń gba sùjúdù ọlọ́run yára lórí àwọn ẹ̀yìn gbogbo ẹ̀ríkà wò ẹ̀rù kú fún mi ọlọ́run ẹ̀tẹ̀ fún wọ́n sùjúdù ẹgbẹ́ kalẹ̀ wá àbúrò ẹsẹ̀ ní jọba ó dúró kí ẹjọ́ fẹ́ kí náà ni ọlọ́ sálẹ̀ ìlú bàbá àti ya pé ànábì àtọ́lọ́ lórí ká máa dúró kíra wa wọ́n ní àṣà alẹ́ lọ́wọ́ ni àṣà ànábì ni mo ní káfẹ́ pé àṣà ànábì rẹ̀ bá tó inú àṣà ànábì àtàtà ọba bá wa òwúrọ̀ ẹ̀ kájẹ̀lé wọ́n ní ànábì lórí káfẹ́ kan àwọn bàbá ní kábàṣe òwúrọ̀ àtẹ̀lé ìtàlùkà àríkà ní pé àlẹ́bì máa dúó kí yẹn àwọn ẹgbọ́ wà lọ́lẹ́gbà ẹfà mi fún wọn ọgbọ́ sọ́lẹ̀ ọmọdé ọmọ ya yóò pàtó fún gbé lọ́rùn rẹ ọdún sọ bàbá tí ó kúnná bí àrẹ bá ń tarú bọ́ọ̀ bá ti rí sọ́gbùgbà fún ọba wọn lórí à wọ́n máa ń sọ̀rọ̀ òní ojú wọn ìjọ ń pèrà pàdé nù. Ṣé máa ní ìyàwó rẹ̀ mo lẹ́kọ̀ọ́ fílẹ̀ ọgbọ́n sí ọba àti ẹ̀rẹ̀ mo fẹ́ kọ́ ọ̀rọ̀ yọ tán òkú lóṣù kan bẹ́ẹ̀ mo fẹ́ ràn ṣẹ́ ẹ̀dí ìlú báyìí ọgbà pé ni ẹran ọba ti dùn báyìí eré ọṣẹ ni ó eré ògùn ni ó eré ògùn kan ni ó ọ̀n bọ̀ ìṣàníyẹn ọlọ́run ìfàsọ́lẹ̀ ìrọ́pẹ̀kẹ̀ wọ́n hàn ọlọ́run bá jẹ́ kí ó bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n èmi nìkan náà sí ní ẹ̀pẹ̀ràn fún ìbádà méjì ni ìbádà sáàdì màlìkúrà sáàdì ọlọ́run dárúkọ ìbádà méjì ọwọ́ fi jẹ́ wọn ìpẹ́ràn àti wọn tó sí àtọ́lá méjèèjì tó àwọn tí ìbílẹ̀ kalẹ̀ fún ẹlòmí ọgbọ̀rọ̀ ìpẹ́ràn fún nǹkan mi yàtọ̀ sí kó ní bísínílá ọlọ́wà wọ́n gbẹ̀rẹ̀ lẹ́ yorùbá ògùn kan ń gbàgbọ́ ń gbà màálù wọ́n náà má dé lọ má má dé lọ bẹ̀rẹ̀ kan máa wọ̀ sórí tí wọ́n fẹ́ pa ẹran fún yẹ èṣù ni tí wọ́n ní ọ̀rọ̀ lọ́wọ́ lórí ìṣòro rẹ̀ ọwọ́ fẹ́ pẹran jẹ́ títí láàláwà gbọ́lú pẹran jẹ́ ọba kó mọ pẹran gbogbo àwọn ẹran tó bá ti yẹra ṣe ìwà rẹ̀ a máa ń dínà sí ẹ̀yọ́ màá yà mí sí ẹ̀sìn wa níparí wọ́n náà nípa bí àtúnmá wọ sí fa láti mọ̀ pé ọgbà gbọ́ òun náà ní kọ́ gba orúkọ ọlọ́run gbọ́ kó o sì gbàgbọ́ ọlọ́run bá gbọ́ orúkọ tí ọlọ́run bá sọ́ra rẹ̀ nìkan lọ́wọ́ máa pèrè ohun ìdí wọ́n pè ní mánìlú ẹ̀ orúkọ tí àdánù bá sọ ọlọ́run nìkan lọ́wọ́ máa pèrè ìlọ́wọ́ máa pèrè lábàdá ilé yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn náà ti ẹlẹ́bọ̀ ìfàtà lọ́lọ́run bá ń jẹ́ àlìjàmbá lọ́lọ́run bá ń jẹ́ àlẹ́tù lọ́lọ́run bá ń jẹ́ àlàzíz lọ́lọ́run bá ń jẹ́ àlìkẹ́rì lọ́lọ́run bá ń jẹ́ ولله الأسماء الحسنى فدعوه بها فلا المرنية أو قصد جله الحسنى جله ينبغي أفلا تزيد الحسنى مرنية أو قصد جله فادعوه بها تبا فيك بقلوني إما فيك تبري تنفي يا رزاق ورزقني تجارة تجارة تجارة تجارة تجارة تجارة تجارة تجارة تجارة تجارة تجارة tọ́bọ́ bẹ́ẹ̀ tí ọlọ́run bọ̀ ní fà má yàrá sáàbù tó ń pè é ẹ̀sàtàtàtàbí ń pè é ilé sọ yìí dá ológun ilé mi sọ yìí lòdòdò ní mẹ́ta lọ́ba bẹ́ẹ̀ ní mẹ́wàá ni ó pè kọ́ yẹn ó sì béèrè lọ́wọ́ fẹ́ lẹ́yìn rẹ̀ ó di yálà sí yálà sí yálà sí yálà sí kò sínú ká bá rẹ̀ àwọn sàhábà yálà sí fún olùsókè yálà sáàbù olùsókè yàtọ̀kúrú yàtọ̀kọ́rù fìlìmì ọmọ orúkọ ọlọ́run oṣù bàbá ẹ̀rẹ́ tó fẹ́ kí ni tó ń fẹ́ ṣẹlẹ̀ àwọn orúkọ ọlọ́run ọba yìí àwọn ẹ̀rọ ṣe ìlhàdù bẹ́ẹ̀ ìlhàdù wọ́n lẹ́tẹ̀lẹ̀ ìlú nàbí àtúmá èyí ọlọ́pàá ní gbogbo àwọn tí wọ́n bá ṣe ìlhàdù lórúkọ ọlọ́run ìlhàdù náà ni máa ṣe kèfèrí sí ọlọ́run lábala orúkọ rẹ̀ pàtàkì nígbà ṣe kèfèrí sí ọlọ́run lábala orúkọ rẹ̀ òun náà ni kó máa fi ọlọ́run ọba lórúkọ sí ولو مضى الصرار يا القرآن في زيافة في زيا جبا في زيا عزيز أبو الغطان من أبيو في الولوح لنو حديث تريد أمين أي يلوك من القرآن أميري من حديث هو الشافي إيه، لا لما الناس يعدون في الباشا إيش فيه أنت الشافي فلسين القرآن ولا تريد لنو حديث لا شفاء إلا شفاءك kò sí ṣìfà kò sí ìwòsàn kẹta tó yàtọ̀ sí ìwòsàn wọn ọlọ́run tó lọ́wọ́ nìkan lọ́wọ́ tí wò yá sàn àdébì tó lọ́wọ́ ní ṣáájú àbí sàfàrà àdébì tó lọ́wọ́ bá ní ṣe tíì ṣe tíì yá ṣe tíì ọ̀rọ̀ tí ìgbà sí rí oṣù ní òmìnira ṣe rí ó kọ́ tó bá ti ní ọkọ̀ àdàdé ṣe tó bá ti ní ìpínlẹ̀ ọlọ́run ò wà ní tẹ́nà nígbàtà lọ́dún ìlú àlẹ́bí ní àti nǹkan méjì kalẹ̀ fún alùpàánà àti àdíyèsí òun náà ní kẹ́ máa lò ẹni bá ti kó ní kọ́lá tó kó ní àdíyèsí kọ̀tẹ̀lẹ́ àlẹ́bí máa ya dámdáma ya ìlú ya maska ya ìlú ya ṣí da ka sísù a hamdu ta aláwọ̀ ya so nínú ayàwó nínú ayàwó nínú hadisi wọ́lọ́wọ́ jama'a tí sọ fún ọ pé èyí náà bá sọ fún ọkọ̀ àìní o lè dá ṣiṣẹ́ tàbí kó lọ nípa tọ̀dá wọn ìjẹ̀nú tó ní tó ní ẹwọ́ ní ẹ̀wà wọ́n kàn rẹ̀ tọ́jú ọjọ́ tó lọ ìròyìn ọlọ́run ọlọ́run bá ní òun òun yẹ́lú láì fọ́kọ́ àìdíyì ọlọ́wọ́ àbí ọlọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ṣìfáàtù ọlọ́run àti ṣìfáàtù sí àlẹ́bẹ̀ ìròyìn ọlọ́run àbí tọ́lọ̀ bí ìròyìn ara rẹ̀ ọ̀rọ̀ gbàgbọ́ yóò dá tàhálífì àwọn tàhálífì àwọn tàṣìfì àwọn tẹ̀kì ọ̀rọ̀ wá ní ìròyìn ọlọ́run bá wé tẹ̀dá ọlọ́run bá lọ́wọ́ àmọ́ yàtọ̀ sọ́wọ́ títí wa àwọn àmọ̀ ọ̀bọ̀wọ́ ọlọ́run náà ṣe rí ìtẹ́kùn ní wáyé nìyẹn

ọkàn ní ọgbà fi ọlọ́run bá olójú ọlọ́run sọ kọ̀ọ̀rá bí àlúnìlà àdíṣì sọ ọlọ́run bá lọ́wọ́ àgbáyé sọ tọ́ ọlọ́run ó fi ìbáàbù má àtìbáta olóòwò àṣọ ìwọ̀n nígbà wọn fi lẹ̀ wọ́n lóò fi lẹ̀ tó bẹ́ẹ̀ ni àmọ́ ọwà ní ìbínú ní tẹ̀sùbí ìlú àmọ́ kò ní tó tàwọn ẹ̀dá wọ̀ wọ̀ ọwọ́ tó kò ní tàwọn ẹ̀dá wàhálà ti sọ pé kò ní ìtọ́lọ́lọ́wọ́ ní Ọwọ́ ti lóò ní ọkọ̀ ọlọ́mìíràn. Àwọn tẹ̀kì yìí ọ̀wà ní sọ pé báyìí lọ́wọ́ ọlọ́run, ọlọ́run ò fi mẹ́ ní kankan. Ọlọ́run sọ kalẹ̀ ní ìdákẹ̀ẹ́ta ìgbẹ̀yìn òru. Àbí? Ìyẹn sọ kalẹ̀, ṣé báwa dé sọ kalẹ̀ lórí àjàdé ní sájà kejì ni? àwọn ìlàgbà pé wà sí àkùrùsí ìwú sàmáwá sí wọ̀n àgbà àgbà ọlọ́run kan fún rẹ̀, bóò sọ́mà tí ló ṣe wá gba ọlọ́run ọlọ́run sì àdéhùn wá ní ọlọ́run wọn lọ kalẹ̀ nígbà ìyẹn ooru sí sọ́mà àkọ́kọ́ kọ́ wá ní sáà lọ́sẹ̀ sọ òbí wa lè fi wé ó lè tètè yìí. lọ́wọ́ ó lè tètè yìí. ní ọ̀yẹ́ pẹ̀lú kùn ìròyìn ọlọ́run ọwà àmọ́ bó ṣe rí ọlọ́run nìkan ló ṣe kí ni ló lè mà nípa rẹ̀ àmì ìlú ìgbà àgbọ̀ ọ̀ bọ́ọ̀ bá ti gbàgbọ́ tàbí ìlú ìgbàjẹ́. abẹ́rẹ́ ọ̀nà àná rẹ̀ àti agbára rẹ̀ ẹni wọ́n bá dá wí kọ́lọ́ bàtà ìjọ sáfà ní ẹni kọ̀ọ̀kan wa. tàbí ọ̀nà àǹfààní kọ́kọ́ àkọ́kọ́ ni lórí ìwòye ọlọ́run àbáwọn wọlé ìlú lẹ́dínà àmàlà ọlọ́run

الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن ọlọ́run gbogbo àwọn tó bá lè ní ìgbàgbọ́ tí wọ́n lóògùn àti èbìrí máa ìgbàgbọ́ wọn ẹni wọ́n balẹ̀ ilé ayé ọlọ́run wọ́n sọ ìfọ̀kàbalẹ̀ sẹ́nu lẹ́yìn náà tó bá ti wá ní ìgbàgbọ́ ọlọ́run bá aláwọ̀ máa dáàbò bọ́ ìnáwó ìdáàbò àdìsẹ̀ ní iná àmàna ọlọ́run àwọn tó bá ti nígbàgbọ́ àwọn aláwọ̀ máa dáàbò bò wọn aburú kankan ò ní ṣe kí ni kò ní ṣe wá tọ́kùrù kan ò ní dá wá bá wọn àti pẹ̀lú ọlọ́run ṣẹ̀dáàlù ìṣẹ́bà wákàtí yẹn inú gbàgbọ́lọ́wà bọ́bá ti gbọ́lọ́ gbọ́ ọlọ́run bá ti fi ọ̀rọ̀ wọn fọ́ tọ́ọ̀bá gbọ́lọ́wọ́ bá gbọ́ ọ́n padà tòṣì kọ́nà gbọ́lọ́wọ́ bá aláàfún olówó lọ́pàdà gbá lọ́pàdà tó yí ọdún òun nìkan ni ọlọ́run lọ́ba ti sáré nìkẹ́ fún yà ọlọ́run wà káàdì hapọ̀ ní alẹ́ ìlà lẹ́sọ̀rọ̀ ìmìnir ọlọ́run gbogbo àgbọ́gbà wá gbọ́ àti sọ́ọ̀dì wọ̀lọ́run wa káàdì àṣẹ àṣẹ pọ̀ ṣíríkù gan ní wọ́n fáwọn sí ẹgbọ́n tí alẹ́bí lóhun tó fáwọn ìjọ rẹ̀ wàkúrú sí ẹ̀sùn rọ̀ bá ẹ̀sùn bá ẹ̀sùn mọ́ wọ́n ti ṣíríkù mọ́ إنه كان جفارا فإذا السماء يرسل السماء عليكم بجرارة ويمدلكم في أموال وبنين yẹ́wò wọn fún inú agbẹ́gbẹ́ ìgbàwé ìmọ̀síná kí ni ẹgbẹ́ máa ń tẹ́lẹ̀ ọmọ tí ọ̀dẹ̀ máa yẹn ọ̀tà òsì ọ̀tẹ̀ tó wọ́n yẹn òun ni ọ̀tà òsì lẹ́yìn náà fẹ́ẹ̀rí tààrẹ́ta báwo púpọ̀ wọ́n bèèrè tó bá ti fáǹsì ọmọ gbádùn ní ìpinnu sàárè tí lọ́wọ́ fi bàyẹ̀ tó bá ti lọ́wọ́ ìṣẹ́ àmọ̀ tí wọ́n á dé tí ká lókun wọ́n ti tó sì bẹ̀rẹ̀ àti àdùn náà ti fi ṣàfà àti yọ́mà ní kìyàwó man kọ́lá náà ìlà àìlọ́lá àdébì náà wọ́n tẹ́ ló ṣì kọjá ìkìyàmà lábẹ́ ọ̀rọ̀ nígbà tí àwọ̀ alárasẹ̀ kàkà àwọ̀ àwọn alárasẹ̀ náà rẹ̀ rẹ̀ tọ́nà náà wọ́n ti ṣì pẹ̀ àwọn náà tọ́nà àwọn olóòfẹ́ ìjẹ́nà bọ́ alùsàwọn ilé yìí ó lè kó lè sọ́kọ́ fẹ́ sí nínú àdìjẹ́nà ọlọ́run láì gbọ́lọ́run kan orókù láyé إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا ولو بني آتي فوق كسبت وذكروا المؤمن فوق أعدت للمتقين ولم يكن ذاك سبت أو ما كان ذاك ولي وهو وصل سبت وفي ذلك ما وهو عليه ولو بناه àmì ti tí ó gbàgbọ́ kàlá ìlà àrùn fi ìyà ọba yìí lábà àjòjò ọlọ́pàá ni wọn ò ní rí òun wọn ò ní ọlọ́run láyé wọn ò ní ọlọ́run lọ́rùn àmọ́ ọ̀dá gbàgbọ́ àwọn ò ní ọlọ́run láyé àmọ́ ọlọ́run ní ọjà rẹ̀ kìí àmà tọ́lẹ̀ kò náà ti tó dùdù nínú kàtọ́lọ̀pọ̀ fi ń kẹ́yìn lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ wọn bá gbogbo àwọn tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ ìkàlẹ̀ ọlọ́run kọ́sà ìṣàlọ́kùn lálẹ́ ẹ̀kọ́ kan yìí gbogbo àwọn tí wọ́n náwó lọ́kùnrin lọ́sí tí ìdókòó ìṣẹ́fẹ̀ rọrùn ọlọ́run kọ́sà ìgbàlẹ́fẹ̀ fún yìí ó ṣe gbọ́ àgbogbo àbọ̀bọ̀ bàbá ní wọ́n bẹ ládùúgbò táwà yìí àwọn ìmáàmù ìmáàmù àbẹ̀rẹ̀ ọ̀kẹ́lẹ́ tó wà lójú ọ̀nà ọlọ́mọdé lápadà sí ìjẹ́ ìkó mẹ́ gbogbo tó ti ti lójú ọ̀nà ọlọ́mọdé bàbá darí òkúta ẹsẹ̀lẹ́ gbogbo àwọn ọmọṣá ìfọwà àwọn àlùfáà tó ń bẹ níkàlẹ̀ àti àwọn àlùfáà tó ń bẹ láàrin ẹ̀rọ àtàwọn àbá tó ń